ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا لو ما يهديه الله فلا مذل له ومن يذلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته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 فاللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أسيقف مبادلة tó jẹ́ ká tún lè ní àkójọpọ̀ ń ọba adẹ́dà tí ó fi ìyọnu rẹ̀ kó pọ̀ má fi ìbínú rẹ̀ tú gbogbo bí ayé bá ṣe dojúrú tó kọba adẹ́dà má jẹ́ kí tiwa dojúrú kí tiwa kọjá gúnlẹ̀ kọ́ gba ìgbésí ayé wa ní ẹ̀sìn lọ́wọ́ wa kọ́ má dàlú àláyà torí gbogbo ń tàǹsẹ̀ tí ò bá jẹ́ tẹ̀wọ́ gbà níwájú ọba adẹ́dà òfò ní kọ́lọ̀májà asòfò kí ni ó dẹ̀ fi ní ìtẹ́wọ́ gbà òní tí a máa ń sọ ní gbogbo gbà ima, ìmà wo kí n lọ bá adẹ́dà ń fẹ́ bóòlù òjíṣẹ́ lọ́sà àṣírà ń ti ṣe àwọn ẹni eré tí wọ́n kọjá lọ níbo ni ẹ dúó lé lórí kí lọ́fà tá a gbọ́dọ̀ mọ eléyìí ní gbogbo ìgbà bá ti yẹsẹ̀ kúrò lórí eléyìí àbámọ̀ burúkú ní máa ń dà kọ́lọ́mọ́jà kábàámọ̀ burúkú kọjá kábàámọ̀ dáadáa tíyàn bá ti wá wá mọ̀ yìí kíyàn wá lò ó láti fi wá ojú rí ọba adẹ́dá nìkan gbogbo ìgbà náà bá ń sọ tawhid tawhid tawhid mọ́ ọlọ́run ọba lọ́kàn ṣoṣo. kò sí ìṣesí kan ìsọ̀rọ̀ sí kan ìròrí kan tí ó wà látọ̀dọ̀ òjíṣẹ́ lọ́sọ̀lá àtọ́lọ́ tẹ́lẹ̀ yóò ní lápá ń bẹ gbogbo ìgbà. torí pé ipò ọpọlọ ló nínú gbèsè ayé mùsùlùmí tí ọba ti sí mbẹ gbogbo tí bára èèyàn bá ṣe lè wù kọ́ dáa tó tí ọba lọ́pọlọ kí náà pè pèrè ẹ̀mí ẹ̀mí ipò ẹ̀mí ló wà gbogbo béèyàn bá ti ṣe gbọ̀ngbọ̀nràn tó tí ò bá kí náà pè òkú àwa máa ń jẹ́ kó yé wa wípé tawhid tawhid tá à ń sọ yìí tawhid ìdá olójú méjì owó sílẹ̀ ìmú ọba adẹ́dà ní ọ̀kan ṣoṣo ní ọba tó jẹ́ pé òun là ń sìn òun là wáyọ̀nù rẹ̀ òun là gbára lé òun là sàdì ìdínú rẹ̀ là sà fún ìwà mú òjíṣẹ́ lọ́fìlà lọ́sọ́lá ní ẹni tá a sì ṣe àríkọ́sí láti ṣe gbogbo nǹkan tá a la kàálẹ̀ torí tíṣẹ́ ọba ti jọ bó ṣe ṣe ọba adẹ́dẹ́ ò ní gbà ló fi ṣe kìlọ̀ ó ní mọ̀nà àmìlà àmìlẹ̀ ẹni tó bá ṣiṣẹ́ kan ṣoṣo ẹni iṣẹ́ lẹ́yìnṣẹ́ àléyìí amúrùnà tí ìwá sí pé àwa la pa láṣẹ pé kó ṣe bẹ́ẹ̀ fọwọ́ A dàsẹ́ yẹn lù lára yẹn kọ́lọ́ má dàsẹ́ wà lọ aláyà ló fi túmọ̀ sí pé làlà kókó òun kọ́ but kí ni káṣọ́n tá a ṣe tíọba adẹ́dà pàṣẹ rẹ̀ sáà fi jòjíṣẹ́ náà láàrọ̀ sọ́nà gbogbo ìgbà tí gbèsè ayé èèyàn ti yapa sílé òfò ní máa já sí kọ́lọ́ sọ̀kò. lẹ́yìn èlé èèyàn wà máa bẹ lọ kọ́má hà sí kíni ṣe á mi ṣe á gbọ́ mi torí ẹbọ kékeré ni ṣe á gbọ́ mi tàbí ṣe á mi. lọ́ba adẹ́rẹ́ ti sọ wípé ẹnikẹ́ni tó bá ṣe nǹkan kan tó ní òun ó jẹ́ ń tà àti ẹ̀pá láṣẹ gan ó dẹ̀ ṣe bá a ti fi rán jíṣẹ́ náà fúlàrà fúlà ṣùgbọ́n ó ṣe nítorí káwọn èèyàn fi rí tàbí kí wọ́n fi gbọ́ níjọ́ gbéǹde àlìkíyàmá a nìkan lọ gbẹ̀san lọ́dọ̀ àwọn tó ṣe nítorí wọn kìí ṣe torí tiwa èèyàn ni pé a dàlù láyà tí wá ṣe ìwọ̀n nìkan àwọn aṣọ gbogbo eléyìí gan tán a tún ṣọ́ra fún nǹkan mìíràn kí ni ìjọra ẹni lójú torí mímọ̀ àti gan èyí ṣe kìí ṣe àwa la ní ẹ̀bùn ọba adẹ́dà tíjọra ẹni lójú ọba ti sí ń ewu kejì tọ́jẹ́ pé ewu burúkú ni kò ní ṣẹlẹ̀ tíjọra ẹni lójú bá ti sí wà ń bẹ̀ yọ́sọ̀ọ́sẹ́ zero tí ìgbéraga bá ti wá wà bẹ́ẹ̀ yóò sọ sẹ́ di negative. sẹ́mi pé aburú ńlá gbà torí mọ́tòmọ́tò ìgbéraga ọba adẹ́dà ní òun lòun ní ẹnikẹ́ni tó bá ń ṣègbéraga ó ń lọ aṣọ mọ́rùn lọ́rùn ni òun ọ̀sọ̀ fún òye òye pé kò tó bẹ́ẹ̀ ló fi jẹ́ pé kí ni ẹnikẹ́ni tí ń bá ń wá mẹ́sìn ǹtẹ́ máa pèjúwe wọn ni ìrẹ̀rẹ̀ nílẹ̀ torí wọn mọ̀ pé ẹlẹ́gẹ́ ni àwọn ò rẹra àwọn lẹ̀ láti jẹ́ pé kí ni kí àwọn èèyàn ó lè fi ra wọn súnmọ́ káwọn náà lè fi bá jàǹfààní. lòjíṣẹ́ náà fúnra fúnra sọ pé hurima kullu hayyin layyin sahal qaribun iná ti dèèwọ̀ fún gbogbo èèyàn ẹrú ọsọptin fáwọn èèyàn ó ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ó súnmọ́ àwọn èèyàn ó jẹ́ wọn súnmọ́ òun ò ní jẹ́ kọ́ wọn ọ̀ràn àyàn ní fún gbogbo mùsùlùmí ní gbogbo ìgbà. but kí lójúlówó paríparí rẹ̀ tá a lè mọ̀ kí ni tí wọ́n fi kẹ́ mùsùlùmí kọ́mọ̀jẹ̀ kó miss nínú ọ̀rọ̀ nígbèsí ayé òun ní gbogbo ìgbà kí ni ìtìjú ìtìjú. kí ló jíṣẹ́ lọ́sọ̀lá àṣọ́lá ó ní kókó kan ní tìjú nínú gbàgbọ́ nínú iman ó ní ìtìjú ó ní imanu ó pín sí oríkèríkè ó lè tọ́ lọ́lá èyí tó mókè jù nínú rẹ̀ òní la ilaha illallah kò sí tó tó sìn àfọ̀bà adẹ́dà ó ní ètò wa kéré jù ń bẹ ó ní táburú bá fẹ́ ṣẹlẹ̀ sọ́mọ́là kejì tá a rí báyìí kámọ́jì ó ṣẹlẹ̀ sí ìyí aburú fọ́mọ́là kejì lójú ọ̀nà ìmọ̀ àtàkùn azá àni tariq orí bóyá òkúta ni bóyá ẹ̀gùn ni bóyá gò ni ọmọ yìí pé àwọn èèyàn bà bí ìkọjá òwò amukú mbẹ ara àgbàgbọ́ ni ara imani ọ̀fẹ́ káàbùrú sọlẹ̀ sọ́mọ̀lá kejì ara imani ó wá kanlẹ̀ kanlẹ̀ sọ ó ní wẹ̀lẹ̀ ẹ̀yà nínú ìnítìjú ó ní ara ìgbàgbọ́ ni. òfin máa bá mu ó ní ìmánu àti tìjú kúrìnà jẹ̀míà àwọn méjèèjì wọ́n so pọ̀ báyìí tọ́kàn bá ti kú èkejì ó kú tọ́kàn bá ti kú èkejì ó kú torí pé kíni tí ọba ti mú tìjú kúrò nínú ọ̀rọ̀ rẹ kò sí tó nílè náwó kí ni àbúkúlẹ̀ burú ò ní ma ẹni tó yẹ kó o gbé àpọ́nlé fún ò ní ma ẹni tó yẹ kó o bọ̀wọ̀ fún ò ní fún ee ọmọlàkejì ní ìwọ̀ dépò pé wọ́n wà fún un lọ́wọ́ ewu ni àìní tìjú lójíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́sọ́là sọ pé gbogbo nǹkan gbogbo ẹ̀sìn ó ní tá a máa fi mà wípé àṣà ìṣesí wọn rèé ìṣesí tí mo ìsìláàmù ó ní tìjú. òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ pé ìstáhìyò bó ṣe yẹ kẹ́ ẹ̀ tijú rẹ̀ àwọn sàbẹ̀ ní ah, à ń tijú rẹ̀ alhamdulilayi rárá ẹni tó bá ń tijú ọba adẹ́dà bó ṣe yẹ kó tijú rẹ̀ kọ́ máa ṣọ́ orí àti tó kójọ kí ló kójọ ìsọ̀rọ̀ sí ìwòsí ìròrí ìgbọ́rọ̀ kọ́ máa ṣọ́. kọ́ máa sọ ní tí ó kò síkùn tí ọ̀jẹ̀ òkèlè kan lè bá gbogbo sẹ́ẹ̀rẹ̀ jẹ́ tó bá dá lórí haram òkèlè kan soso, ó lè bá fẹ́ jẹ́ tó bá dá lórí haram torí pé kí ni kí ló jíṣẹ́ lọ́sà àṣọ́làmù ó ní ká má dàbí ẹrú kan tó rìnrìn àjò tó gùn ìkọ́ wá sí hajj tàbí umrah tó tẹ́wọ́ sókè tí wọ́n ń lọ́wọ́ ọba yárọ̀b yárọ̀b ṣùgbọ́n oúnjẹ rẹ̀ haramu ni mú rẹ̀ haramu ni ntọ́wọ̀ haramu ni wọ́gúdìyà sí haramu haramu lọ tọ́ ara rẹ̀ dàgbà fáánà yìí sẹ́yà rẹ̀ kù bóòlù ti fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ fẹ́ gbàdúrà rẹ̀ fẹ́ gbẹ̀sìn rẹ̀. torí pé kíni òjíṣẹ́ náà sàásọ́là ní ní tí wọ́n pa gbogbo àwọn ẹ̀dẹ́ èèyàn láṣẹ pé wọn ò gbọ́dọ̀ ṣe o kò ló mìíràn pọ̀ yìrá tó amílò sọ̀lẹ̀ ẹ̀jẹ̀ ń jẹ tọ́tọ́ o ẹ̀wà àtisẹ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe pa gbogbo àwọn ànábì ọlọ́run ọba láṣẹ wọn ò gbọ́dọ̀ jẹ́ ní tí ọ̀tọ̀ ní tí ọba gbà lẹ́tọ̀ fún wọn kò ní gbà lọ́wọ́ ẹnìbọ̀dì. ó ní ẹnikẹ́ni tí ń bá ń tijú ọlọ́run bá bó ṣe yẹ kó tì í kó máa ṣèrántí ikú àti tí ń bẹ lẹ́yìn rẹ̀ gbogbo àwọn tí ẹ̀ bá ń jọ ń kóra yín ká kò sí bí wọ́n ó sì fẹ́ràn rẹ̀ tó tí wọ́n bọ̀ sùn sàárè kò sí ìwọ nìkan ló àtúbẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú sẹ́ẹ̀ rẹ̀ yẹn fi ń pè ní sundukul amal àpótí iṣẹ́ olúkálukú nù bọ́ bàbá sì ṣe bẹ́ẹ̀ ló ṣe rí bẹ́ẹ̀ òfin gbogbo ẹ̀dá gbọ́dọ̀ ṣọ́ra a gbọ́dọ̀ ṣọ́ra bàbá adéda fi ń ṣe kìlọ̀ falyahzari alladhina yukhalifuna an amrihi an tusibahum fitna aw yusibahum adhabun alim ìkìlọ̀ ní fún gbogbo ẹni tí ń bá ń yapá sí ìtọ́ náà wọn bá fi hàn jíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá ipe kíni fìtínà ọba àwọn láyé kí wọ́n tó lè gúnlẹ̀ sí ìyẹ́ ẹlẹ́tẹ̀ eléronjọ́ gbẹ̀ǹdẹ̀ àríkíyàmù bàtàwọn afáàsúnà sọ wípé ìsìláàmù kọ̀wọ́dì kí ló fà sọ́dẹ́ni ìrẹ̀ríà nítọ́jẹ́ pé tọ́ ọba ṣe ó lè fa sábàbí tó fi kó sínú wàhálà wàhálà tó ní máa láàrẹ̀ èèwọ̀ ni kí n lápèjúwe tí ó jẹ́ ọyẹ́ wáyé kéèké káwọ obìnrin olóbìnrin kí haram haram tọ́jẹ́ sọ́dẹ́ni ìrẹ̀ríà ni. àfikọ́dí ní aburú tí ó bì torí pé kí ni ojú ni kọ́kọ́rọ́ ọnú bójú ọ̀bá rí ẹ̀mí ò ní fúkẹ́ tó bá o ò ní lè kọ̀ntrólù rẹ̀ tí ó fi di pé kí ni máa epo ìmánì ẹrẹ ju yín lẹ̀ pé wíwo obìnrin olóbìnrin ga tó ọba wa ara àṣàdù ọwá mùsùlùmí gbọ́dọ̀ lẹ̀ torí pé kí ni láti fi ṣọ́ rẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ ní tìjú ni láti fi ṣe kí ni láti fi ṣọ́ rẹ̀ ẹ má wọ́de o torí pé kíni oríṣiríṣi ọ̀sẹ̀lẹ̀ lábẹ́ rẹ̀ tẹ́ ẹ̀ ní lè ṣe kíni ẹ̀ ní lè control mọ́ ṣé kò ṣẹlẹ̀ tí wọ́de ọba ṣẹlẹ̀ ṣé mo kọ́ tálà ọ̀sẹ̀lẹ̀ tí wọ́de ọba ṣẹlẹ̀ ṣé lútin ọ̀ṣẹlẹ̀ ṣé tí wọ́de ọba ṣẹlẹ̀ olè jíjà ó ṣẹlẹ̀ àwọn tí wọ́n ponú ni wọ́n ma fẹ́ máa wọ́n fẹ́ máa rationalize aburú ebi ni ebi èyàn dìde látàlí mọ̀ṣọ́ oníṣẹ́ lọ́wọ́ ó ń ṣiṣẹ́ kò ní problem ó dẹ̀ dìde látàlí mọ̀ṣọ́ ọlọ lẹ́kí ọlọ bá wọn participate torí pé wọ́n ń jẹun ọ̀fẹ́ ń bẹ̀ wọ́n dẹ̀ ń lùlù wọ́n dẹ̀ ń ní àṣẹ ìsọmọbìnrin ṣe ebi lè yìn kánà kánà kéṣe bí kí ló fà á inú ilé ti dàrú tínú ilé bá ti dàrú ìta náà dàrú ni súnà ọba adẹ́dà ni ló fi sọ pé kó àǹkóṣàkùn wà níkùn náà rọ

torí táàrin lọ́kàn láká yóò bá ti dàrú inú ilé ọ̀dàrú tínú ilé bá ti dàrú ẹ̀dẹ̀ ọ̀dàrú tẹ́ẹ̀dẹ̀ bá ti dàrú àdúgbò ọ̀dàrú tádùgbò bá ti dàrú ìlú ọ̀dàrú tílù bá ti dàrú ayé ọ̀dà orílẹ̀-èdè ọ̀dàrú orílẹ̀-èdè bá ti dàrú ayé ọ̀dàrú. nígbà tó di sẹ́nà sàrásọ́là nígbà wọn fẹ́ fi ọmọ fọ́kọ ìyàwó rẹ̀ kéé fẹ́ rú rẹ̀ o ọmọbìnrin yìí sẹ́rù rẹ̀ o ọba adẹ́dà fi ṣe ààbò sí ọ lọ́wọ́ ni o torí kọ́ ọmọ bá ṣiṣe kí ni ìdí tọ́ba adẹ́dà dẹ̀ fi ṣààbò sí ọ lọ́wọ́ torí kẹ́límà tó ń pè la ilaha illallah àmánà ni òun ló fi gbọ́dọ̀ bá ọmọbìnrin yìí lò pọ̀ kí lọ́ba adẹ́dà ti sọ ó ní wọ̀nyí nà kọ́ ọ̀nà kù tí wọ́n bá wá wọ́n ti dáadáa sí bọ̀wọ̀ fún yín wọ́n yá pa yín fọlá tàbùkọ àlẹ́yìn náà sẹ̀bílá ẹ má kọjá àlà pẹ̀lú wọn o kí lẹ̀ sàn ọba adẹ́dà ni inna Allaha kana aliyan kabira òun ọba adẹ́dà òun lékè ọlá lórí gbogbo ẹ̀dá o òun dẹ̀ gbọ́ngbọ́n o òun lò wọ́n gbàjà wọn jà làmọ́ sí ṣèkìlọ̀ fáwọn ọmọ ìyá wa lóbìnrin táwọn ọkọ̀ yín bá gbéná kárí tí wọ́n fẹ́ wùwà àìní mọ́ni ẹ̀sádọ̀ ọlọ́run ọlọ́run ẹ̀sádì ọlọ́run ló lè bá imú wọn láàdẹ̀ máa fi ń sọ fáwọn ọkùnrin náà wípé tóbìnrin bá fẹ́ wùwà rẹ̀ kásìkíni ká ṣe sùúrù ká tọba dẹ́dà bá wọn lò pọ̀ láti pè wọ́n padà àbí bàtọ́bà rẹ̀ bá sọ pé láà tókùrì jù hùn náà mímbò yóò kì hìn náà wà láàrín àkúrò jù náà ẹ̀yìn lẹ gbálé fún ọ wọ́n ẹ̀yìn lẹ kọ́ ní ẹ̀yìn lẹ tí wọ́n sílẹ̀ bọ̀kínà ọba adẹ́dà pé ó ní mímbò yóò kì hìn náà ó ní nínú ilé wọn nígbà tó ọba ti díẹ̀ ọgbọ́dọ̀ fún lọ́wọ́ pẹ̀lú rẹ̀ àwọn náà dẹ̀ gbọ́dọ̀ jáde

kò lóṣòó tó bá lóṣòó ni bóyá bá fà kó jókòó yóò bá gbẹ̀sìn yóò bó gbòsìn òfin lẹ́lẹ́sìn. ewu ìyà tí ń dẹ̀ǹdẹ̀ ń fẹ́ni tó mòfin tọ́wọ́ àtẹ̀mọ́lẹ̀ ó burú ju tẹ́ntí ọ̀mọ́ lọ tọ́lẹ́ntí ọ̀mọ́ bóyá tọ́lọ́ ọ̀mọ́ kò ní tẹ̀mọ́lẹ̀. ló fi jẹ́ ipé ọba adẹ́dà ṣe kìlọ̀ ó ní yáyọ ẹlẹ́bí ní àmànà ó ní àmìnà ẹ̀yin tẹ́ ẹlẹ́gbọ́n lọ́wọ́ bá gbọ́ ẹgbàgbọ́ ẹgbàgbọ́ pẹ̀lú iṣẹ́ ẹ̀yin sẹ́wọ́ ni gbogbo tó ṣẹlẹ̀ lẹ́nu ijọ́ mẹ́ta kí ló tọ́ka sí pé inú ilé ti dàrú gbogbo àwọn tí wọ́n ń ṣe gbogbo tí wọ́n ń ṣe ṣé bí inú ilé kan ti jáde ẹ̀kọ́ òun ni wọ́n gbà jáde ń bẹ̀ lọ́mọ kékeré ó pé bàbá rẹ̀ ó ní bàbá jẹ̀bákàlá ẹ̀ bàbá ní kí ló dé ó ní à ah, tí èbá sẹ̀kọ́ tẹ́ ń kọ́ wa ni àwa náà bá wà pẹ̀lú wọn subhanallah àwa náà bá wà pẹ̀lú wọn torí àrílà àkàkún àkàkún ní pé yẹ àwa náà ń ṣe bọ́ọ̀lù but pẹ̀lẹ́kọ̀ tẹ́ kọ́ táwa ti ká koran ẹni ká rórí lórí ká tẹ̀lé tó jíṣẹ́ lásán àtúnláǹsọ wọ́n ń pè wá padà wípé ṣe lè ìgbà tiwa musa. bọ́bá pé fifteen ìpátipá ni bọ́bá ṣe bá kọ́lá fẹ́. púrẹ́mì táwọn náà bá wà ní sínú sóyè màtẹ́ bá rí èèyàn ọmọ fọ́tì bàbá fọ́tì tó ń nàbà wọn tó ń dará pọ̀ mọ́ burúkú nítorí wọ́n justify rẹ̀ ló fi jẹ́ pé amúrasílẹ̀ o ká mójútó lé ká kọ́ wọn lẹ́sìn ká kọ́ wọn níwà èyí tó jẹ́ ògbólógbòó jù nínú ẹ̀sìn wọ́n gbọ́dọ̀ mójútó kí ni irun tíra ọlọ́run ọba wọ́n gbọ́dọ̀ mọ̀ wọ́n dẹ́ gbọ́dọ̀ múlò ìfẹ́ ọba adẹ́dà ìfẹ́ òjíṣẹ́ sallallahu alaihi wasallam ìfẹ́ àwọn ará adé rẹ̀ ìfẹ́ àwọn sàádé rẹ̀ radiyallahu anhu ajma'in agbọ́dọ̀ jẹ́ oyé wọn ìṣesí àwọn ẹni rẹ̀ tí wọ́n ti kọjá lọ àní jẹ́ kó yẹ ẹsẹ̀ ń bẹ̀ ìbáàdà àní jẹ́ kí ó yẹ nínú ilé amú instance àwọn sálàfọ̀ ọmọ mẹ́ta ló bí pẹ̀lú ìyàwó àtòun ó di márùn wọ́n wá pín òru sọ́nà márùn bàbá ní ó parí tààjùd sígbà tásùbọ̀ ọba fi yọ ṣọ́ba fi tó àwọn yòókù ọmọ pín láàrin ara wọn ètò bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ òru èkejì náà tún gbé tẹ̀lé bí wọ́n ṣe ń tónù títítí ọ̀kan ni wọ́n jáde láyé wọ́n pín yòókù sáàrin àsìkò sáàrin ara wọn láti ṣe pé kí ni torí ń tọ́ba adẹ́dà sọ inna nashi'ata al-layl ashaddu wata'an wa aqwam qila torí ń tọ́ba fẹ́ jẹ́ ní ire kò gbọ́dọ̀ kí á mọ̀ lẹ́yìn ṣeré ẹni tó bá fẹ́ kọ́dọ̀ adẹ́dà ó pẹ̀sẹ̀ rẹ kò gbọ́dọ̀ tó bá fẹ́ kún òun ní sísúnmọ́ lọ́wọ́ ọba kò fi kí á mọ̀ lẹ́yìn ṣeré ẹ̀ntọ́ba sẹ́kọ̀ọ́ bá dẹ́dà ó fọ̀ òun má kó òun ó jẹ́ àyànfẹ́ ọba dẹ́dà kó gbọ́dọ̀ fi ṣeré ẹni tó bá ní nǹkan tí ń béèrè lọ́dọ̀ ọba dẹ́dà tó fẹ́ kó tètè fóun ní kíákíá kó gbọ́dọ̀ fi kíá àwọn ẹlẹ́yìn ṣeré ẹ̀mí rú mùsùlùmí ni mùsùlùmí èfi ṣeré tí mùsùlùmí bá ti dún ní ma ọba dẹ́dà ọmọ àtijù rẹ̀ agbọ́dọ̀ fi ṣeré bóòlà ń sí lásìkò wa nísìn àtọkọ àtìyàwó àtọmọ àsìkò social media ní lásìkò fóònù tí ó bá wọlé yóò wọlé tí ó bá wòtọ̀ yóò wòtọ̀ ńgbàsìkò ńdẹ̀mí irú nígbà nǹkan jẹ́ ilé ń dàrú ọ̀nà ń dàrú kí ni tó fẹ́ da nàìjíríà rú láàrin ọ̀sẹ̀ kan kí ni social media ni ẹnìkan ọkàn jókòó yóò mutí nínú ara rẹ̀ yóò dẹ̀ mọ dáná lọ́mọ dáná ogun yóò dẹ̀ mọ jò bùlàbùlàǹtà tẹ́lẹ̀ bá dákẹ́ ilé iná dákẹ́ tẹ́ bá wádìí gbogbo ẹ̀ tí wọ́n wádìí ní inú lẹ́kọ̀ọ́ bẹ̀ ti jáde

wọ́sílẹ̀ kí lọ́pọ̀ mùsùlùmí náà gbọ́dọ̀ há sínú gbogbo eléyìí torí pé kí ni gbọ́dọ̀ nǹkan sọ́sọ́ bàbá rẹ̀ rà sọ ǹjẹ́ àkùnfà sí kún bì náà bẹ̀ yín Alhamdulillah, la ní islam ọ̀kan nínú àwọn ẹni tí ń fún pírẹsidẹ́ǹtì amẹ́ríkà ọlọ́run wá fẹ́ tọ̀ sọ́nà òun ó tiẹ̀ wo kí ni mùsùlùmí ń ṣe náà kí ni wọ́n ń ṣe ibi tọ́lọ́run bá ti tì tì tì tó fi lọ bẹ́ẹ̀ sí Islam nídìí ẹ̀wọ̀ ó lóun ka Quran àyà tó tóbi ju mẹ́wàá lọ ni wọ́n fi yanjú ọ̀rọ̀ ogun pínpín ọ̀rọ̀ ogun pínpín ti ń bẹ nínú àwọn ìwé àwọn ìwé tí ń bẹ ìwé yẹn fẹ́ tó mẹ́wàá káwọn tó rí yanjú. ní ní American law and constitution ṣùgbọ́n Islam dẹ̀ gbé láàrin ayàbí mẹ́wàá kan lè yàn ọ́kà ó dẹ̀ yékéyéké nínú Quran wípé bá ṣe kí tẹ́lẹ̀ bá ṣe kí tẹ́lẹ̀ bá ṣe ah, Islam kí Islam ọ ó ti súnmọ́ náìtì ah, eléyìí lọ́nà eléyìí lọ́yẹ kí yẹn tẹ̀lé àwọn tá a jẹ́ bí sọmọ pé ǹtẹ́ yóò jìyà fún ìtọ́jọ́ ọgọ́rọ̀ àwọn tí abísínẹ́sì àkàkún ló fi jẹ́ pé a gbọ́dọ̀ mójútó ní ilé kìí ṣe wípé a sọ wọn lé kí ó nìkan ẹ̀kọ́ ìwà ìṣesí á jẹ́ kí wọ́n kọ́ látara wa لكان أشرف خلق الله إبليس mo kàí mo ṣe lé mo ṣe lé bọ́ báyẹ pé ìyún làpọ̀ lé ní òun lé yìí à ìbílísì mọ́ gbogbo ẹ̀ ṣùgbọ́n kò mú lò torí pé òun lè lo èso orí ibú a gbọ́dọ̀ ṣọ́ra gẹ́gẹ́ bí ṣe sí àní ọjọ́ èlì káyà sọ́tọ̀ láti fi yanjú ọ̀rọ̀ nulẹ̀ àtúwà ní ká fi tó àlétí ọmọ ìyá wa Habibullah Yusuf ọmọ Abu Aisha tó fi jọ ọmọ rẹ̀ ní pé àbúrò Abu Aisha ọmọ ìyá ọmọ bàbá lóbìnrin òun ló bí tó fi jọ ọmọ Abu Aisha aha khalu ni Abu Aisha lọ jẹ́ sí kí tẹ́lò jíṣẹ́ náà ń sọ ó ní khalu mẹ́rin bí máa ń sọ lọ́tọ̀ ó ń bẹ̀ àbúrò èèyàn ẹ̀gbọ́n àyè èèyàn ipò ìyá ni wọ́n jẹ́ síyàn bó ṣe jẹ́ pé àbúrò bàbá èèyàn tàbẹ́gbọ́n bàbá èèyàn bàbá ni tó túmọ̀ sí pé kí ni ọ̀wọ̀ ìwọ̀ téèyàn ó fún àwọn òbí lèyàn ó fún àwọn wọ̀nyí náà ọ́ tó ní sẹ́nọ́fà àsọ́là ń tọ́pọ̀ ó tún wá jẹ́ àná Abu Mariam ẹ̀gbọ́n Habibu lóbìnrin oníyàwó àbúmáyà lámà pé gbogbo ẹ̀sùn múlùra wọn ó ń fẹ́ ọmọ ọfẹ́ ọmọ Imran ẹlẹ́à wọ́n ṣe wò nímọ̀ lẹ́nu wọ́n ti wà ń bẹ̀ báyìí wọ́n lára pè wá ṣùgbọ́n a jẹ́ kí a ma ìwọ̀ tiwa náà bá tiẹ̀ lọ ọ̀hún ká mọ́ gbàgbé níta máa ń ṣe lé ní wípé ara o àwọn iṣu inú ilé ọ̀gọ̀rọ̀ lè ti ṣẹlẹ̀ ẹni tó bá ti fẹ́ obìnrin oògùn àkọ́kọ́ tí ọ̀kọ̀ọ̀kan máa lò tí ọ̀gbọ́dọ̀ mísì nínú ọ̀rọ̀ rẹ̀ pàápàá ó ní sùúrù láwọn ni rẹ́bí sọ gbólóhùn pé la khayra fi nisa wala sabra anhunna yaglibna al-karima wa yaglibuhunna al-layim walakin kun kariman maghluban wala takun layiman ghaliban obìnrin kan ọ̀tẹ́ kan wọ́n máa fojú ẹni rẹ́rí mọ̀ bó ẹni burúkú máa fojú àwọn náà rí mọ̀ tí a bá gbọ́ ipé wọ́n ni ó dìlì pẹ̀lú ọmọbìnrin yẹn èèyàn abúlé kìí sèyàn rẹ̀ èmi ọ̀gbá nọ́ńsẹ̀nsì kìí ṣe pẹ̀lú ọ̀rọ̀ obìnrin. èèyàn burúkú ọkùnrin ní máa ń fìyà jẹ obìnrin bó ṣe jẹ́ wípé ẹni tí obìnrin bá ń finá mọ́ ẹni rẹ̀ ni ọgbà ìgbàkúgbà lọ́wọ́ kí láàfáà wá sọ ó ní jẹ́ ni ire tóbìnrin ń fojú rẹ̀ rí màbò ìwọ má jẹ́ ẹni burúkú tí fojú obìnrin rí màbò èyí ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú tẹ́bọ́bìnrin kí ló jíṣẹ́ lágbára tó láǹkọ́ ó ní kó lè ká mìndídìí àtàrà ẹ̀fọ́n àgbígun láti dáhùn èyí tó dẹ̀ gbin jù níbi ẹ̀fọ́n olókè rẹ̀ kò sí tóbìnrin ò lè fẹ́nu sọ́kù ìwòsí wá ìsọ̀rọ̀ sí wá òye ga wá lòjíṣẹ́ náà sáà àdúrà ní pẹ́ ìsáàsìrí ní sáà ìhẹ́rẹ̀ ẹ fi tèmi ṣe àríkọ́ṣe bẹ́ẹ̀ ṣe bóbìnrin lò ìtú tí wọ́n pa tí wọ́n palẹ́ nílé òjíṣẹ́ náà sáà àdúrà náà bíbi pé òjíṣẹ́ náà sáà fi inú lélẹ̀ ọgbà mọ́sáàsì náà ṣé fọ́sẹ̀ kan méjì ọsẹ mẹta ọjọ́ ọ̀sẹ̀ lọ twenty nine days lòjíṣẹ́ náà lọ ó tún dé wọ́n ní oṣù òtí pé obìnrin níjẹ́wà ṣe kan lẹ́lẹ́ lò níta nítorí tiwa pé ẹ̀pá fún wa kéèpé òjíṣẹ́ náà ní oṣù ojú ọ̀run ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n ni. kìí ṣe pé kò jó wọn lá bí wọn ò ṣe eré òjìṣẹ́ mẹ́fà àṣọlámì ṣùgbọ́n ó ṣe bí ìgbà táwọn òbíkítà pé kò àwọn àwọn kíá wọ́n kíá iná rẹ̀ ọ̀ àmọ́ jó wọ́tọ́ ọkùnrin tọ́ọ̀ bá máa tọ́ọ̀ bá máa wà wọn ta ló máa wà wọn àfojúsẹ́ mẹ́fà àṣọlámì ní ara ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n ló sojú ọ obìnrin àdámá ni ó dẹ̀ ní tọ́ba adẹ́dà ti dámọ́ bẹ́ẹ̀ tó fi jẹ́ èyí ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ẹni rẹ lọ́kùnrin èéfì náà móbìnrin rárá èyí á ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ èyí ò lẹ̀kọ́ tí Islam fẹ́ ká lò lórí wọn alhamdulillah wọ́n pè wá pé káwà bá wọn jẹ́ ònímọ̀ lẹ́nu ìdùnnú àti ṣubú láyọ̀ fún wọn ọmọbìnrin ó ti bọ́kọ rẹ̀ lọ sí skul ní Riyadh tẹ́lẹ̀ wọ́n wá fẹ́ ṣe wòlímọ̀ ń gbà wọ́n dé nìsín but ó bímọ ní <laughs> ọjọ́ sọlẹ́fà tó wọ́n tún ṣe pọ̀ níjọ́ Monday ó kúrò àlànà wọ́n ṣe wòlímọ̀ tó nìkan lẹ́nu wọ́n ṣe àkíkà lọ́la ẹgbẹ́ ìdùnnú ṣúgbùlá rẹ̀ kọba rẹ̀dà kó jẹ́ kọ́ kalẹ̀ kó fi àlùbáríkà tó pọ̀ sí kó jẹ́ kíre náà kárí gẹ́gẹ́ bí ṣe sí wa àwọn béèrè kọ̀ọ̀kan tá a ní tó jẹ mọ́ tinú lé kọba rẹ̀dà kọmọ́dálé ẹni kọ̀ọ̀kan wárú kó ṣe lè wa ní àbàtà àlìjánà kó jẹ́ káwọn ọmọ wa kí wọ́n yàn kí wọ́n yanjú ẹsẹ̀nsì jókòó wa náà ní wípé bí kọ̀ọ̀kan tó bá ti wọ́ kàtún straighten kàtún tọ̀ kàtún tọ́ kọba àdẹ́dà kọmọ́sá àgbẹ̀ ọ̀sẹ̀ fún wa ya Aba Khadija máa indakum Jazakumullahu khairan. Wọ́n ti ṣe wá. Ẹkọ́nà ọba àlekẹ́lá kí ọba àsán ilẹ̀ sàn olórí ní ilẹ̀ ayé ń bí kí ẹ̀sán náà kí ó bá yín kárẹ́sà kí ó má mọ́ lórí tí yín nìkan àwọn ọmọ yín àti gbogbo ohun tí ọlọ́run bá lè kẹ́lá jogún fún yín pátápátá ọlọ́run kò fi àgbáríkà sí. ààrùn ẹ̀tọ́ ẹ̀nà. náà ìbéèrè kan ti ṣáájú. náà ẹ̀yin yàwá lóbìnrin ẹlápàá fi ìbéèrè yín ránṣẹ́ ṣáàlà wọ́n ní téèyàn bá bún yàn lẹ́bùn náà ìjọ lẹ́sọ̀ kéèyàn ó gbà padà fúndì kan fúndì kan ṣé ìdí kan lè wà tó jẹ́ pé èèyàn bún yàn lẹ́bùn téèyàn wá lè gba ẹ̀bùn yẹn padà lọ́wọ́ ẹ̀ irú kó ṣe wípé ohun téèyàn bún ẹnìyẹn èèyàn rí ó kó bóyá lérò ń pé èèyàn ni èèyàn rí ó pé bóyá ó tún fẹ́ di nǹkan tí ó fẹ́ kó ẹnìyẹn sínú àbùkù kan sí ẹ̀lẹ́ torí ẹ̀gbà padà lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ fún maslaha rajaha fún maslaha rajaha èyàn lè gbà wọ́n fún lówó wọ́n wá dídàkudà torí rẹ̀ ó ń kóbìnrin ó ń mutí bàbá ló dẹ̀ fún lówó pé ah wọ́n náà kò ti tójú bọ́ máa ṣe báyìí ṣe báyìí òtùkànnà tí ó fi lò nílò tí jẹ́ dáadáa fún ó bẹ̀rẹ̀ sí mutí ó bẹ̀rẹ̀ sí kóbìn ẹ̀ pé ìparun méjì ló dojúkọ ah, ṣé báwọn ọ̀ya ẹgbà lọ́wọ́ láti darí ẹ̀ sójú ọ̀nà maslahan rajiha Jazakumullah khair. Thanks. Now, Number one. Assalamu alaikum ṣẹ́kànnà. Bàbá yẹ̀ mílẹ̀ ìmẹ́lẹ̀ ìsì. Arákùnrin lọ́kàn. Ìjẹ́bọ̀ lè lọ náà ti wá. Ẹgbẹ́ ọ̀tọ̀. Àfá yìí mọ́ sọ. Àmọ́ ma tí mọ̀ sọ, àdáwà lélẹ̀ yìí. Arákùnrin lọ́kàn. Arákùnrin lọ́kàn. Nàṣà, um, um, extent wo ni ẹ lè tọ́lọ́rẹ́tì ọdún ọkọ́ lè tọ́lọ́rẹ́tì ìyàwó dé tí ó fi ní bóyá bóyá sùúrù ó tó ṣírùkù ṣírùkù ó ń lu gbọ́ọ̀lọ́n àbọ̀ ń jalè àbọ̀ ń ṣe sìnà ah. ó ń ṣe sìnà ó ń jalè tàbí ó ń ṣe ṣírùkù. ẹlẹ́kejì ta um, mm. kìí ṣe ọ̀rọ̀ family affairs tàkìlì um, eh, lílíà. Ah, ní ibo láti máa ṣe gbígbá tí ṣe ojú ni àbídáwá ṣàlọ́ látàn tí tó láti máa ṣe ìtàkìlì ìlíyà ṣe ìtàbá ń ṣe ojú ni àbítàbá parí àlọ́lá tó máa ṣe. etí bí síbí ibi tí irun ti bẹ̀rẹ̀ dé. omi kìtà bẹ́ẹ̀ ṣe ìtàkìlì ìlíyà táàmì ìlànà wájú bá. ìtàkìlì ìlíyà a kúnbọ̀ ẹ̀ a bò mí sí a kúnbọ̀. ní táàmì ìlànà wájú bá ìgbà táàmì wọ ojú àbí aláṣà lọ́wọ́ kan. táàmì wọ ojú lọ́wọ́ làwọn ti ta. rárá ìgbà táàmì wọ ojú gan-an láti ìtàkìlì ìlíyà ìgbà tá à ń wẹjú àwa débi iléeṣẹ́ à ń kún bọ̀ à ń ṣe nílò ẹ̀. àfáàlù ráríkà imam muhammad bin ambal. ok ṣe tó ṣe kí ni pé pẹ̀lú àdìsí tí ànábì ni tó gbomi sí wa ní ọlọ́run pamela ṣe kí n gbomi sí. wọn ò pé ṣé ìgbà tó ṣàlọ́lá tán ni àbí ìgbà tó ń gbé ojú. ṣàwùkání ní nígbà tó ń ṣàlùwàlá ló fi jẹ́ pé wọ́n sọ pé àwọn tó jẹ́ pé tí wọ́n bá ṣàlùwàlá tán ni wọ́n máa ń bomi wọ́n ojú pé kì í ṣe súnà. suna gane yi kayan ba bukutan kawa mu gurfa minal kawa da so jiba kowa san wasa da suna jẹ́ ile kesa nínú wàtà àwọn ọmọ yáwà kan wà tó rẹ pé wọ́n ní kò sí tán àfún àwọn aláṣẹ ní under democracy ewu ni ọ̀rọ̀ ewu ni torí pé ìgbà tó jíṣẹ́ náà sọ̀rọ̀ àtúnlàmù sọ ó ní fún mọ́tẹ̀kúnnù fíkún Malik Ad àbí àwọn ìjọba ọ̀wà wọ́n sì máa lo ìrànlẹ̀rànlẹ̀ tó ṣẹ́kù nínú minhajjul nubuwa ṣùgbọ́n wọ́n ní lò tán ok ó tún wá sọ ó ní summa yarfa'u Allah idha sha'a an yarfa'aha summa takunu fikum mẹ́lẹ̀ jabariya àwọn yìí ò tẹ̀ ní ṣe wọn ní tẹ̀lé fún pàápàá ókè ìṣèjẹ̀ democracy ni wọ́n tẹ̀lé ìsìn ọ̀bà rẹ̀ lára rárá àfi ẹ̀kọ̀ bí orí pé àwọn mùsùlùmí bá pọ̀ pé ẹ̀tọ́ wa lélẹ̀ ẹ̀tọ́ wa lélẹ̀ nǹkan lélẹ̀ ẹni tó bá ò ṣe yókù sínú ọ̀kan nínú àwọn ewu méjèèjì ìmọ̀ kùrùj kó di kárìjà tàbí kó di mújúrìm àwọn ẹni ìlò kò sí nǹkan tó kò fún aláàtijẹ kúrú jìnnà lórí kúfù gangan ní ìpìlẹ̀ àwọn náà lọ́dọ̀ ìdíbẹ̀ nígbà náà bíjẹ̀ sọ pé wà ó lùlá mìíràn nìkan ni nígbà mí kún tó sọ nípa ìrìn mùsùlùmí tó jẹ́ òfin náà ni tó tán gbélé bẹ̀ gan ní Islam tó kò sí nǹkan tó pọ̀ fún wa láti. wọ́n intellectualize kúrò jùlọ ewu dẹ̀ ni aburú tí ó mú wa lọ́pọ̀ jù dáadáa tí ó mú náà nǹkan mo sọ mo sọ fún kala ọmọ yóò nílò. ìròyìn ó kára mi ìròyìn kára akáríjà ni pé rárá tọ́ à fún àwọn tí wọ́n ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àlè tẹ̀lé wọn. ìròyìn Boko Haram kìí sẹ́yìn nìkan àwọn tilẹ̀ lárúbáwá náà sọ pé àwọn ọba tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn òdì fún ọ ní tọ́ à ń tó ń fa gbogbo àwọn ISIS náà àtàwọn àlùkọ́ ìjà ìtìfà tiwọn náà. so ìṣòrí àlùkọ́ìdà òun náà ni ìròrí àwọn Boko Haram òun náà ni ìròrí àwọn áì lórí pé kọ̀tẹ̀ lójú ọ̀sán ẹ̀sìn Islam ìzákùnlọ̀ pẹ̀lú Sọ́wọ́n ẹkùn kò. Wà lẹ́kùn sọ́lá ìgbà. Now, ìbéèrè mi, ìyá kan ló ń béèrè ìbéèrè náà lọ́wọ́ mi. So, mo wá ní tí n ìbìnà lọ pé máa bèèrè lọ́wọ́. Ilẹ̀ tó fi sọ gbogbo ilé wọ́n ti bèèrè lára. Wọ́n ní tọ̀ ìyá náà ó ìgbà tán wà wọ́n fẹ́ ọkọ wọn. Àmọ́ ìgbà náà tí bàbá wọn wà láyé, bàbá yẹn ò kò kọ́kọ́ yọ̀ǹda fún ọkọ yẹn. Wọ́n sàfúnra bí ọmọ obìnrin. So after so many years nísìnyí, àwọn méjèèjì ti padà end up wọ́n wọ́n ti padà divorce ara wọn so ìyá ẹ̀ wá ń dó lórí pé bàbá òun gan ò fi òun fún ọkọ yẹn tọ̀ ó wá ń béèrè pé ṣé ǹjẹ́ ọkọ yẹn ní àṣẹ láti fi ọmọ yẹn fún ọkọ ọmọ rẹ̀ ọmọ rẹ̀ obìnrin tó ń kọ́kọ́ bí ń gbà ní ọmọ ta ni ìyá ìyá tó bí ọmọ ẹ̀ẹ́ ìyá náà ní bímọ tẹ́lẹ̀ ìyá náà ní bímọ tẹ́lẹ̀ <laughs> ṣé pé ọmọ ọmọ bàbá yẹn ni ṣé pé bàbá yẹn lọ bàbá rẹ ẹ bàbá tí ó fẹ́ bàbá ni òní òfìfọ́ kan làṣẹ. ó wá ní òun gbọ́ sí àfáà kan ní pé ọmọ ṣìnà ni. rárá ọmọ ṣìnà tó jẹ́ pé obìnrin wà nílé ọkọ ọkọ rẹ̀ ọkọ rẹ̀. ọwọ́ abímọ ẹni tó sanse mọ́ṣe pẹ̀lú rẹ̀ yẹn àṣedànù ló ṣe ọkọ yẹn ló lọ́mọ bó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ̀ wọ́n lè mẹ́jọ rẹ̀ fíyẹn yé ọmọ yìí na tòrò wà nílé ọkọ èyí ò lọ́rọ̀ òjíṣẹ́ lọ́sọ̀ àṣọ́làm tó sọ wípé àlùwọ́lẹ̀dú lè fi hàn ẹni tó ní ibùsùn òun ló lọ́mọ ẹni tó ṣèṣì iná pẹ̀lú rẹ̀ aláṣẹ̀dànù ni yóò lè jábọ̀ rẹ̀ níbọ̀ bá déwájú ọba rẹ̀ rà bọ̀tẹ́ ni tó jẹ́ pé a mà pé eléyìí ni ọkọ ẹni tó fún lóyún nì tó ti yé báyìí nìkan ṣé bàbá rẹ̀ ni aláwọ̀ àfáà wa tí wọ́n sọ pé kìí ṣe bàbá rẹ̀ pé ọmọbìnrin yẹn lọ́lọ́mọ ara àwọn tí wọ́n sọ pé rárá ọmọ rẹ̀ kílẹ̀ arákùnrin Ibn Jurayj tó ti ṣẹlẹ́ta àtúnlá mú àpèjúwe rẹ̀ ẹni tí ń sin lọ́wọ́ ọba ni ọwọ́ kó nílùú ọwọ́ odi arábìnrin kan wá wà ó ṣe pẹ̀lú àṣìṣe mọ́sẹ̀ ìdóyún ó bí ma ẹ́ gbolo ti rọ́ ma ọ wá tọ́ka sí ẹni ìrètí ń bẹ nínú wà nù tẹ́ǹtì ibi tó ti ń ṣe bàádà ìyá rẹ̀ pè lẹ́ẹ̀mẹ́ta òun wá ń ṣe iyèméjì òun ìrun òun ìyá òun ìrun òun ìyá bínú ó ní ọ̀ọ́ra iná ò dẹ̀ mojú ẹni tó dáa lòjíṣẹ́ mẹ́fà sọ́nà fi ń ṣèkìlọ̀ àìédò gbàǹgbàláká síwájú òbí pàápàá jùlọ ìyá lòjíṣẹ́ mẹ́fà sọ́nà fi sọ wípé a gbọ́dọ̀ mójútó wọn a gbọ́dọ̀ ṣe ìgbìyànjú lójú wọn lórí wọn ju ti bàbá lọ amóhàdé sọ wa ní last week òjíṣẹ́ náà sọ̀lá àrùsọ́lá wọ́n bí léèrè tí mo bá ní nǹkan ta ni kọ́kọ́ fún oníyà rẹ̀ tí mo bá tún ní mi nǹkan ta ni kí n fún oníyà rẹ̀ tí mo bá tún ní nǹkan ta ni fún oníyà rẹ̀ ẹ̀mẹ́ta ló sọ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ló tẹ̀ tó sọ pé bàbá rẹ̀ bàbá lèèyàn máa fún lápọ̀nlé jù ṣùgbọ́n ìyá lèèyàn máa mójú tó lòjíṣẹ́ náà sọ́nà sílá ti sọ yí pé ó ń béèrè nínú ọ̀kan nínú àwọn sábẹ́ rọ̀dálà ánà ta lẹ́lẹ́ ìsẹ̀ oníbàbọ̀ òun ni má pè ló kọ́ ò tẹ́ ẹ̀ bá ń jọ ń rìn lọ mọ́ ṣáájú fún un tẹ́ ẹ bá wà lágbo ó gbọ́dọ̀ jókòó síwájú rẹ̀ ó jókòó náà kó tó jókòó gbogbo ilé ìlà gbọ́dọ̀ pa fine ẹni yìí kí ni ń ṣe lọ́wọ́ tí ò fi dáhùn ìyá rẹ̀ ó ń kírun ìbáadà kò ti pé ìyá yẹn mú un ká fi ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀ láwọn òbí wa fine wọ́n ní ta ń fún ọ lóyún tó fi bímọ ọlẹ́ni tí ń bẹ nínú wọ́n bá já tẹ́ǹtì rẹ̀ lọ́ba bẹ́lọ́hùn

wọ́n dẹ̀ béèrè lọ́wọ́ ọmọ lóòótọ́ ó ní adáranjẹ̀ ni bàbá òun aṣáhìdì nígbà tí ọmọ yẹn sọ wípé adáranjẹ̀ ni bàbá òun tó jíṣẹ́ lásàrà tó lámdẹ̀ mú wá bẹ́ẹ̀ tí ó dẹ̀ ṣe tààlíkù kankan lé lórí rẹ̀ tá ń so igi wọn tó fi jẹ́ bàbá rẹ̀ sọ ti yẹ ọlọ́yìn torí eléyìí nínú àwọn asánilẹ́fẹ̀ àtàwọn tábìlì ìlú ìyẹn sọ wípé bàbá rẹ̀ ni position sheikh islam ibn taymiyyah àtọ́mọ́kẹ́ rẹ̀ ibn qayyim jawziya position sheikh salim ibn uthaymeen náà rahimahullah rahmatawasa wípé fún maslahatu rajiha bàbá rẹ̀ ni torí wípé kí ni ìmójútó wọ́n kọ̀ǹpẹ́ẹ̀lì ẹ̀ kó ṣe àmójútó lórí rẹ̀ gbogbo ìwọ̀ tí bàbá gbọ́dọ̀ fọmọ kò fún bàbá rẹ̀ ni ọmọ yẹn fẹ́ lọ òun ni ó jẹ́ wò léyìí rẹ̀ tó ti yẹ báyìí nìsín. Jazakumullah. Wàhálà kúrò. Nà nà imam <laughs> maintenance ọmọ yẹn. torí pé ẹni tí ó bí biologically bẹ́ẹ̀ ò ní ẹni tó bá ṣe zina yẹn bẹ́ẹ̀ now right nǹkan fún àpẹẹrẹ uh, law of succession tàbá consider inheritance irú ọmọ yẹn yóò gbógun ó lè jogun bàbá rẹ̀ yóò lè jogun yóò jogun ni hmm. yóò jogun ni bàbá rẹ̀ ni yóò jogun àwọn tí wọ́n sọ pé kìí ṣe bàbá rẹ̀ wọ́n ti ẹ̀fà gan wọ́n ní ó lè fẹ́ abẹ́dẹ̀ gbogbo ẹ̀rí tí wọ́n mú wá ó lè fẹ́ ó lè fẹ́ kò sí ètò orinlẹ̀ ń bẹ̀ but ẹ̀rí tó rinlẹ̀ ó ní wípé nísì ọmọ mi ó ń sunkún ah, ìyàwó rẹ̀ wá tó lọ́ba gbé ọyàn lọ́ba gbé fọ́mọ mi mú ṣé wọ́n lè fẹ́ra mọ́ wọ́n lè fẹ́ra mọ́ ọmọ wọn lè fẹ́ra àbí bẹ́ẹ̀ kọ́ àwọn àfáà ní tó mi òkè tó bá ṣe fífẹ́ léèwọ̀ fa omi omi ìsàlẹ̀ fa àwòlá omi òkè tẹ́ntọ́ tamari tó ṣe kankan rí ó ṣe tí fẹ́ ó ṣe léèwọ̀ ṣé omi ìsàlẹ̀ ní àwọn àṣẹ ní ètò àbẹ̀dẹ̀ kèé pé abdu síhàtìlẹ̀ abdu onìkan làbí ń ṣe ìkìrààrù náà sábà tó di yé báyìí ẹ̀hẹ́ yóò jogún gbogbo àwọn responsibility bàbá ọmọ rẹ̀ ni so kò lè sá fún torí wípé mọ́síláhà àwọn tá a bá mójútó ọgbọ̀rọ̀ àwọn ọmọ ènìyàn dàbí nígbà tí ọ̀básẹ́ jọ mójútó kò sẹ́ni kankan wẹ́lẹ́sẹ́ apájẹ kíkan ò sí nínú society kò ọmọkùnrin tí a mọ̀ yìí pé ẹ̀ẹ̀ ẹni tó fún ya rẹ̀ lóyún ni kí wọ́n kàn tẹ̀lẹ̀ gbogbo àwọn responsibility bẹ̀rẹ̀ kó ṣe yóò ṣe tó bá kú lójókun rẹ̀ Eh, understanding mi ni pe pé ọlọ́mọdé kárí irú ọkùnrin kan tó jẹ́ mùsùlùmí. àwọn ẹ̀rí ọlọ́mọ ti ká. kọ́lọ̀ wọn fi kàn wá ọkùnrin tó jẹ́ mùsùlùmí. Eh, tẹ́lẹ̀ wà lè rí di ọ̀rọ̀ dà ó wá wọ́n dẹ̀ rẹ́rì fún wípé ká ẹni tó fún lóyún nì lọ́jọ́gún lọ́jọ́gún wà ṣẹlẹ́kùn náà náà náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà kò fara lórí ìbéèrè yẹn ok ẹ̀mú sọ̀rọ̀ wà kò sọ̀rọ̀ àlùlá. ó ṣẹlẹ̀ wípé ọkọ àtìyàwó wọ́n jọ kọ́lé so ọkọ wá fẹ́ fẹ́ yàwó kejì sí ilé so ìbéèrè tó hàn bẹ́ẹ̀ ni pé ṣé ọkọ ẹ lè mú yàwó yẹn wá sílé yẹn àbí kó rẹ́ǹtì lè ní fún. Ah, mọ́sílá ni tí máa ń ṣẹlẹ̀ láàrin wọn tí ọba ní tìjú rẹ̀. yàwó gbà yàwó gbà pé kó gbé yàwó wá sílé wọ́n jọ kọ́ wọ́n jọ kọ́ ni tí wọ́n ò bá jọ kọ́ gan obìnrin mélòó ló gbélé gbà wípé kí wọ́n gbé ìyàwó mi wàá bá òun lé abẹ́lẹ̀ níta sí èyí tí wọ́n jọ kọ́. ìbéèrè kejì ni pé um, arábìnrin kan wà ní sùkúl wọ́n fẹ́ fẹ́ ọkọ bàbá ẹ̀ wá ní kó mú ọkọ wá sílé hmm. so ìgbà tí ó mú ọkọ ẹ̀ wá sílé bàbá wa ní gòkè wọn tó máa ṣe ní pé kán pé ìyá kí fámìlì wọn jọ jókòó kan jọ mọ fámìlì ìjọ. ìyá eh, ọmọkùnrin. no ti ìyá tó bí ọmọbìnrin tí ó fẹ́ fẹ́ bí pé bàbá àti àwọn tí wọ́n. na wọ́n ti separate for very long time. rárá ó ti kọ́ dé. ó ti kọ́. kò sí ti ń jẹ́ separation kìí ṣe ìbára mùsùlùmá eh, kìí ṣe ìbára islam akọra wa rárá ìmá ọkọ̀kọ̀ tàbí ìyàwó ṣe kólóhùn tó dé báyìí nìtù tó wọn ò sí pọ̀ mọ́ tọ́lá ti ṣẹlẹ̀ tàbí kólóhùn ti ṣẹlẹ̀ ṣùgbọ́n wọ́n separate yẹn kìí ṣe kìí ṣe gbólóhùn nù ẹ̀sìn wa. so bàbá wa ní òkè kí ọmọ sọ fún ìyá rẹ̀ ah. pé ó ti ní ọkọ tó ń fẹ́ fẹ́ o. ó ṣe dáa bẹ́ẹ̀ ni ṣọjọ́ ọjọ́ ó ṣe dáa bàbá ṣe dáa torí pé responsibility bàbá ni kọ́wọ́ kọ́ fún ọ̀pẹ. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n gbogbo bọ́n bá ṣe ń ṣe wọ́n gbọ́dọ̀ ká ìyá àlọ́hùn obìnrin ní sè obìnrin ọ̀láṣẹ ni àṣẹ ọ̀tọ̀ ṣe ọ̀tọ̀ ṣe ní ìgbà míì tiwẹ̀ ó máa ń affect àṣẹ torí obìnrin òun ló dẹ̀ mọ bí ọmọ òun tọ́jú obìnrin ṣe rí ẹni tọ́ mọ́ mọ́ ọmọ iye òrìyàn báyìí báyìí ni ẹni tẹ́ ń tọ́ fẹ́ fẹ̀yìn eléyìí ò lè fẹ́ torí wípé ẹni soft ẹni tí ó bá fẹ́ ọmọ yìí kọjá ẹni tó fẹ́ràn ni ọmọ yìí ìyá ni ọmọ advice number advice lórí ọmọbìnrin tá a bá fẹ́ fi fọ́kọ ìyá rẹ̀ ni but ẹni tí ó wà á decide bí pé tọ́ pẹ̀lú gbogbo ohun tí mo fẹ́ ṣe ó wá páyà ọlọ́run ọba kó sọ pé òkè o mo fàṣẹ sí bàbá mi. ìwọ tó ṣẹlẹ̀ ni pé ìgbà tí wọ́n padà pé ìyá wọn wá so àníyàn bàbá ni pé tí wàá ti di ọjọ́ ìwọ̀n máa yan ló máa fàṣẹ pé kí ọkọ máa mú ọmọ lọ so ìyá ṣàyà rí pé òde òun nígbà ta lọ́lọ́run nígbà. ìyá kí ló dé. ó ní ọmọ oṣù wọn school pé wọ́n sì filẹ̀ di bí ọdún tó ń bọ̀ but ìyá sọ bàbá sọ pé pé kó ti wá tọrọ ọmọ lóun dẹ̀ ti òun ti rí pé òun wà òun ti pẹ̀lú. ìṣẹ̀lẹ̀ ó dẹ̀ máa ń ṣẹlẹ̀ lókè lọ́hùn láti bí Ìlọrin upwards kí ló dẹ̀ fà torí pé Islam rí ìjókòó sí ń bẹ̀rù wọ́n ṣe akọ̀ yọ́mọ̀ pé àwọn òun fitna tí ó lè ṣẹlẹ̀ láàrin ọkùnrin àtòbìnrin èyàn ó ti kú òun tó bá wà wá pé ìyàwó wá wá wọ́n bá lọ sọ́dọ̀ àwọn òbí rẹ̀ o pé ah, ọ̀dọ̀ àwọn òbí ọkọ òun làwọn lọ but irú arrangement báwọn àwọn òbí méjèèjì wọ́n dá sí tí wọ́n ò ní jẹ́ kí n jọ́ bọ̀ àwọn jẹ́ kó ṣẹlẹ̀. ìyàwó tó ń ṣe rẹ̀ ń bọ̀ ló ti ń skú láàgì lọ́wà ó wà ní láàgì wọ́n lè igi ń bọ̀ wà Riyadh ìgbà kí covid tó tẹ̀lẹ̀ yẹn ok sẹ́mọ̀gbé skú náà wà ní ọlídé ó mú ìyàwó rẹ̀ lọ́sàn lọ́rún Saudi di nkanka. ló fi dé pé ó bímọ ní ọ̀sẹ̀ tó kọjá àbọ́sẹ̀ iná láti ó bímọ lọ́sẹ̀ wọ́n ṣe kò mọ́ lọ́la wọ́n lẹ̀ ṣe wòlímọ̀ lẹ́yìn tó ti yé báyìí nìkan kí wọ́n Islam ó fún a ní ààyè láti láti ṣe dẹ̀kùn fún wa kí wọ́n jókòó kí wọ́n má jẹ́ kí n tí àwọn sọ kọ́wá di tí ó dà yẹn pọn yẹnrin ilẹ̀ láàrin àwọn méjèèjì lórí bá gbé yẹpọn yẹnrin tí ń bẹ láàrin wọn tẹ́lẹ̀ bò tí wọn ọ̀bá tètè paná rẹ̀ báyìí wọ́n fẹ́ ẹ̀kṣẹ́ǹdì ẹ̀ ní yóò wà máa dún tí ọmọ náà jogun ẹ̀ tó bá délé ọkọ náà wàhálà ọmọ ọrú yóò tún máa lọ yóò máa lọ a máa ń paná fìtínà ni kò lè fi tó lè paná fìtínà ilé ìbáṣà gbóyè kò sí ókè bẹ́ẹ̀ mo ti ṣe acting mo ti fún ọlọ́mọ ó yìn lọ school ó dẹ̀ ní àwọn nǹkan tí yìn ṣe ok ẹlẹ̀ máa lọ́kọláya ẹ̀njọ́ ń ṣe ẹ̀mójútó ra rẹ̀ ah, ọmọbìnrin yẹn nísìn yóò ṣe padà sí school rẹ̀ padà sí bímọ àdúràtọ̀ kí ni yàtọ̀ láàrin yẹn àtẹ́lẹ̀ tó mú àyè kò sí yàtọ̀ ẹ̀ bọ̀dì yàtọ̀ ni wípé àwọn fàgbé ní ẹ̀sìn tó tẹ́sí ọ̀bá ti tó nǹkan kò lè tó tẹ́sìn ọba ti tó nǹkan kó létò mọ́sẹ̀lẹ̀ wọ́n ní palliative ni ẹ̀lọ́ kó pamọ́ ẹ̀yìn rẹ̀ lélétò ihsan ihsan káṣe dáadáa sáwọn tí wọ́n ń dá wa àbóòbí àti kíni kọ́ ìdá àkọ́kọ́ lórí ihsan dájí káṣe pápápá láti ṣe torí tó bá ilé lè bọ́ ok àwọn mi lè wà tẹ́yẹ pé n tí ó mú nínú ọ̀rọ̀ wọn kò ní jẹ́ kékeré tí wọ́n bá ti kú ìfọ́dẹ̀ nǹkan tó di ébà nìkú àwọn elétò wọn jẹ̀bi wọn dẹ̀ wọ́n ràn yìí níwájú ọlọ́run ọba tí wọ́n rí ṣe mọ́ kí ni ó ṣe ọlọ́run jí nǹkan láwọn ọ̀gá sọ pé ọ̀kadà làwọn ń gbé ń tàwọn ṣé elébi níwọ̀n ní gbọ́kadà wọ́n lè gbé katakata wọ́n lè gbé bẹ́ẹ̀dì ọ̀sìtù wọ́n gbé frílà wọ́n gbé ẹkù torí wípé kò dé yìí ìṣesí olè tí ń bẹ nínú ara tẹ́lẹ̀ lẹ̀kún ti ṣí fún un nísìn pé kólúkálukú kọ́ ẹ bíbí tiẹ̀ nísìn àrùn tí ń bá olúkálukú jà nínú ọkàn ọ̀pọ̀ ẹlòmí ìṣáwà obìnrin ni kí ni wọ́n fẹ́ kó ṣe kọ́nà máa wà láàrin àwọn obìnrin bẹ́ẹ̀ ìsánù alẹ́yẹ́sì ìbọ̀sí ọ̀ wọ́n máa pàmà àbíọ̀ olúkálukú lórí ra rẹ̀ dá ìbá máa wà wà wú wọ́n bọ̀ wọ̀ ikú ìyìn bá ti wà láàrin obìnrin ara rẹ̀ máa ń bù máa ṣọ ni mọ́ lọ àárín wọn kí ló jíṣẹ́ lọ́sàn àti náà tó ó ní ìyá kò wò dùkú lọ ẹlẹ́ nìsà ẹ ṣọ́ra fún kẹ́ ẹ máa ṣe wọléwọ̀de pẹ̀lú àwọn obìnrin tẹ́ ẹ lẹ́tọ̀ọ́ sí ọ̀kan náà àwọn tàbí ní wa kayfa bil hamwi ya Rasulullah àwọn ìyàwó ẹ̀gbọ́n wa ìyàwó ọ̀nkù wa ìyàwó àbúrò wa ń kọ́ sẹ́mọ̀ pé tí yorùbá máa ń jọ ń tagé pẹ̀lú wọn aláwọn ń jàyà kọ́ yorùbá àwọn onúté gbogbo wọn ìtútí wọn nù kí ló ṣiṣẹ́ náà sọ́lá ń sọ ó ní alhamu almaut ó láwọn gan ni kú àìmọye fàáìṣà fàáìṣì ìṣẹ̀lẹ̀ látara bá tọ́wọ́ sọ fún àwọn tagi pẹ̀lú ìyàwó ẹ̀gbọ́n àwọn tí wọ́n dẹ̀ mọ̀ ṣe rádà ó mọ̀ ń ṣẹlẹ̀ dáadáa òṣìṣẹ́ náà sọ́lá ní ẹ̀yìn gangan ni kú haramu ni so fitina àìṣílẹ̀kùn fún bàbá ti ṣílẹ̀kùn fún fitina báyìí yóò mọ̀ free. ṣébi ní ń pa ẹni tó níṣẹ́ lọ́wọ́ tó dẹ̀wà òkè tó dìde láti bí ọgbà lẹ́kí lọ torí jó dáadáa tó tí wọ́n ń jó àti àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n ṣe fáríṣà pẹ̀lú tó lọ rí lọ́hùn wọ́n dẹ̀ tó fi jẹ́ pé Islam kọ gbogbo àwọn nǹkan tó jẹ́ pé ẹ bá sílẹ̀kùn rẹ̀ lẹ̀ fìtínà tí ó bì í yóò pọ̀ jù ṣé ebi náà ló ní ká máa dáná sun bí àrùtì àwọn awítá àwọn kan ní ẹ one trillion tí wọ́n sọ wípé wọ́n fi tún gbogbo ẹ̀ ṣe ó ti pọ̀ jù àá tẹ́ẹ̀ bá sínú rẹ̀ lẹ́ǹkan ṣé ó tẹ̀lé tí wọ́n bá bù jù báyìí lọ gan ọ́ nẹ́sẹ̀sì tẹ́lẹ̀ kò ní. ẹ̀kọ́ yìí fún ké fún nàìjíríà nìkan fún gbogbo west africa ni ẹ̀mí west africa lè kó kéèpé kéèpé mi nàìjíríà náà ẹ̀mí west africa gbogbo west africa ó lè so mùsùlùmí àwọn alákòópa tó pọ̀ jù láti tún àwùjọ ṣe kò ní í ṣe túnṣe àti tá tún un léṣe o abàdà àfitaba tún lè wá sí láàrin lọ́kọláya láàrin bàbá fọ́mọ láàrin ìyá fọ́mọ ló fi jẹ́ pé ọba adẹ́dẹ́ ò fi agbègbè kan lẹ̀ fún ẹ̀dá kankan láti dá sí ó ṣe kíni ó là bọ́mọ ó sì ṣe sí bàbá rẹ̀ bí bàbá ó sì sọmọ rẹ̀ bí ẹ ó sì ṣe sọmọ rẹ̀ ah. paríparí rẹ̀ kí ló jíṣẹ́ náà sọ ó ní ọmọ yẹn ni pé kí ọmọ ó ṣe dáadáa sáwọn òbí rẹ̀ wàlá ó zọ́lẹ̀ máa hù kódà ní bá tàbí títí oníwọ̀n àbò títí wọn but ẹ̀tọ́ ti ẹ̀ tí ọba adẹ́dà ní kó fáwọn òbí kò ní òmù wa tí èèyàn bá ti ṣe ewu náà ni ó kò sí kọ́kọ́ àmọ́ sí na ṣàlàfù dín Ìyáàkùn ìlọ, Ṣláàbù Alẹ́kùn wà rábùkù. Àtúnṣọ̀kùn lọ́wọ́ rà. Lọ́wọ́ jẹ́ kí a rí ẹgbẹ́. Àti gbogbo àwọn àfẹ́sùn ní Adam Islam. Lálá ìlàhà ìlọ. Ìbéèrè tí mo fẹ́ béèrè ó kẹnu díẹ̀. Ìṣẹ̀lẹ̀ yẹn náà dẹ̀wà lọ́wọ́ mi. Àwọn ìbéèrè tí ọmọ ìjẹun bẹ̀rẹ̀ mọ̀pọ̀ díẹ̀. Àwọn kan ní pé alọ́mọbìnrin kan tí ó márì. Àmọ́ ẹni tó fẹ́ yẹn nínú àwọn ìkọ́ náà ni kí n sọ pé ẹnìyẹn o kò ní mòró à kò ní mòró à ìdọ́mọlúwàbí hmm. kí n lo kẹ́lìmọ̀ yẹn ó wá fa fi wà nù wàhálà as a result ó kọ ọmọbìnrin yẹn lẹ̀ ìmójútó gbogbo tẹ́yẹ kí ẹ̀sìn máa rárá ó pátì ó tó bá ló ó ṣe tọ́lá bẹ́ẹ̀ ni ó ó ó lọ ó pàtì ó lọ ó pàtì nípa ayé kókò fẹ́ má ó lọ ọmọbìnrin wa ṣe wàhálà tó kọ ó lọ sí ẹyẹ tí ah, wọn. àmúdàwọ̀ ah, ló ti pàtì báwọn. ó ti lé ní ọdún. ó ti lé ní ọdún. wọ́n dẹ̀jọ wà nílùú yàn. ó mọ̀ bí kò tẹ́ mọ́ bí àràbà tẹ̀mọ́ báyìí sí kọlọ sí ṣẹ̀rá kanṣu kọlọ sí ṣẹ̀rá kanṣu ṣẹ̀rá kanṣu wọn ó dúó fún ọba adẹ́dà àtòjíṣẹ́ rẹ̀ fúlà rẹ̀ sọ́lá láti ṣètò láàrin wọn torí maximum pípàtì kò gbọ́dọ̀ ju oṣù mẹ́fà lọ tọ́ba ti ń bu oṣù mẹ́fà wọ́n kọ̀m̀pẹ́ẹ̀lì ọmọkùnrin yẹn tí ó ṣe fẹ́ fẹ́ ní àbọ̀fẹ́ tí wọ́n bá take a decision ṣẹ̀dá kan tù wọ́n bá take a decision torí kí a má ba ládàrọ́rọ́ padà tọ̀rọ̀ ìsìláàmù ọgbà kéèyàn fara ní ọmọlàkejì tàbí kéèyàn fara nìyàn ìgbéyàwó síwẹ̀ àjọṣepẹ̀ ni tó yẹ kọ́ dá máránmárán tó yìn gbogbo àwọn ẹbí kí làwọn òbí ọmọkùnrin yẹn wá ń ṣe ọmọbìnrin yẹn gbìyànjú láti kẹrin tọ̀sùpá láwọn òbí ẹ̀ gbogbo wọn náà báyá bí ọkùnrin yẹn náà ṣe rí ní agolé wọn náà nìyẹn kálukú sọ pé àwọn ọmọ wẹ́ àràbà ọ̀tí ẹ̀ ọ̀nà ọ̀nà bẹ́ẹ̀ ni wọ́n ló láwọn ọmọ wẹ́ àràbà ọ̀tí kọ́tọ̀ ṣẹlẹ̀ àkànṣe tí wọ́n á yà wọ́n alhamdulillah ọ̀rẹ́ pọ̀ ó wà lọ́ṣùn ó wà lọ́yọ̀ ó wà lẹ́kọ̀ọ́ bí kò ń bí wà ní one thousand and four ó wà ní abẹ̀fún. so naam.

wọ́n náà wo rárá kìí sóhun ni ó tọ́jú rẹ̀ dáadáa kò sí bí ọmọbìnrin ṣe lè wù kó gbọ́n tó kò lè rí ọmọkùnrin stọ́dì àwọn òbí rẹ̀ ni wọ́n stọ́dì ọmọbìnrin ọmọkùnrin dáadáa ní takrir sórí ìdí ńdá wádìí nípa ẹni èèyàn báyìí èèyàn báyìí èèyàn báyìí ó ń tẹ̀sì lóòótọ́ ó ń tẹ̀sì sòkòtò rẹ̀ ń fò sókè ó dẹ̀ dárùn gbàtí ó ń lọ sí àwọn halqat tọ́ba bẹ̀rẹ̀ sọ̀rọ̀ eré sí iná alhamdulillah gbogbo wọn ni gbogbo ilé àdírẹ́sì kí ni lẹ́tà gangan lẹ́tà rí pé àbáṣepọ̀ bóò ní jẹ́ ọmọlúwàbí rẹ̀ ṣe rí àwọn òbí àwọn ìran ní ojú súnmùkùn ah, mọ́sẹ̀lá nígbàtí ọkọ afsa jáde láyé rọdí aláàlùmá lẹ́yìn náà ọmọ rọdí aláàlùmá ọba yẹn lẹ́yìn náà Usman ó ní afsa ti parí ìdá kìnnáà wípé mo wá sí ọ ní

àwọn ẹni rẹ̀ wọ́n sá fọ́mọ̀ mi na tí ìṣẹ̀dínà Abubakar wá rí ni wá mo rí pé bàbá ní interest sallallahu alaihi wasallam wọ́n ní interest tó dẹ̀ ní interest lé lórí sí mi ní wàá máa interest tèmi àti tẹ̀ ẹ̀kọ́ wa máa fi torí ipò tó jíṣẹ́ lọ́pàá tó kó tó di pé òjíṣẹ́ náà sáà fún àwọn àṣẹ tó di ẹbá ìlú ẹṣẹ́ àyí òbí ló lójú graduate ni medical doctor ni phd holder ni gbogbo wọn yìí kìí ewu túmọ̀ sí pé ọmọbìnrin jẹ́ rọ́ṣídà ọmọ tí ń ṣe nípa àìmọye èèyàn bá pẹ̀lẹ̀ fẹ́yàn pàwọ̀ torí ọ̀tọ̀ ni tí ó jẹ́ lára rẹ̀ anyway that's the issue àwọn òbí ni wọ́n ṣe tó tó fún wọ́n wá ọmọ wa torí tó gbogbo ẹ̀ bá ṣe kìíní tán ta ni ó rù òbí ni òbí ni wọ́n ṣe gbìyànjú lórí èyí tí wọ́n bá ti rí pé nǹkan kan jẹ́ oríbá kan pa rẹ̀ àwọn gbogbo míì tí wọn ò lẹ́sìn gan tó bá ṣe ń rò wọ́n ń ṣègbìyànjú ju àwa gan lọ mọ́sànà bàbá kan dé kòrò kọ́lọ̀ ọba kọ́ bá fọ̀rọ̀ kẹ́ wọ́n ti jáde láyé ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ wa ó ṣe treatment ọmọ rẹ̀ ọmọ rẹ̀ medical doctor ó di kí gbogbo ìgbà tó ọmọkùnrin ìbá ọ̀rẹ́ wa ìbá wá sílé àwọn náfúlà ní ọkọ̀ọ̀kọ́ gbé dúró náà kó tó ṣe anything ó dẹ̀ rí pé ọmọ òun ti ń fi sí lọ́dọ̀ tí a máa bàbá yìí monday tó tẹ̀lé sẹ́mi kó olúkálukú ti gba ibi iṣẹ́ lọ ló bá ti mọ́tò mọ́lẹ̀ kì í sì bàdà lọ́lọ́wọ́ ẹ̀jẹ̀ lọ́fọ̀ọ́ wọn ọlọ́dẹ àwọn ọ̀rẹ́ wa yìí bàbá alágbájá lòun béèrè wọ́n ní wọ́n wà lóko ẹ̀dá kan mú mi lọ́bẹ̀ wọ́n lọ bá lóko wọ́n lọ bá bàbá rẹ̀ lóko wọ́n ní sẹ́yìn lẹ́bí lágbájá wọ́n ní bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ ó ní láti kú láwọn tiwa kí ló ṣẹlẹ̀ bàbá yẹn bá jókòó sẹ́wọ̀n àwọn bàbá lókè wọ́n ní òun làkọ́ bí ọkùnrin nínú àwọn ọmọ àwọn obìnrin mélòó báyìí wọ́n àwọn wájú rẹ̀ àwọn làwọn aràn báyìí ràn báyìí ràn báyìí torí pé tó bá ṣe tán kó fi wá ń ṣègbìyànjú lórí àwọn àbúrò ìyókù kódà àbúrò rẹ̀ kan náà ó wà ní báyìí nìsín ó wà ní kú pẹ̀lú ó sì gbogbo àwọn àlàyé bàbá yẹn gbọ́ gbogbo ó lísìn sí gbogbo ẹ̀ ìyá rẹ̀ ọmọ bàbá yẹn ó tó wá padà sípò ó rí wípé òbí ilé jẹ́ àgbẹ̀ ṣùgbọ́n ẹni tó ní bíbí ire ni ó lè má ní ọrọ̀ àtowó àtọlá táwọn o ṣùgbọ́n ní <coughs> ìgbìyànjú yóò sí mọ́ ìgbìyànjú yóò sí mọ́ àwọn tí wọ́n bá jọ ń kóra wọn ká tán pé kóra wọn ká àwọn lọ́ba tọrọ ọmọ ṣé àwọn gan lè tọrọ ọmọ fún ti mẹ́bẹ̀ àfíra nígbàtí gbogbo ẹ̀bá dojú ó ti sọ nǹkan onímọ̀rọ̀ wa ò sí bẹ́ẹ̀ àwọn òbí ó ti mọ̀yún but ọmọ àwọn tó lọ́n fẹ́ ṣe ọgọ́rọ̀ lóbìnrin tàbí lọ́kùnrin tìwẹ̀ tó bá ti wọ yunifásitì ó ti wò yí pé òun ti gbẹ́tẹ̀ òun ti mọ̀ tán òbí ò lẹ́nu ọ̀rọ̀ lórí òun ẹnu ta ni wọ́n á rùn nígbà tí gbogbo tí wọ́n máa ṣẹlẹ̀ nígbẹ̀yìn ẹnu ta ni máa rùn. wọ́n lè wọ́n lè fi ìbà ìdí máa sábà ṣẹlẹ̀ kí wọ́n mọ́ ọmọ wọn lọ sí ṣẹ̀dá kan tán bírèkì ẹ̀ yẹn ti dàtúnkún tọ́mọ òsí láàrin wọn. ọmọ wà pẹ̀lú ìyá rẹ̀ ọmọ ọmọ wà pẹ̀lú ìyá rẹ̀. ṣé ọmọ wà láàrin wọn. ọmọ méjì wà láàrin wọn. kí wọ́n gbìyànjú kí wọ́n má fọmọbìnrin yẹn rẹ̀ kí wọ́n dáadáa kẹ́dẹ̀ lé àpẹ láwọn òbí ọmọkùnrin yẹn tóbìnrin ọba tí ń ọkọ ilé òbí rẹ̀ ni ọ wà di ọmọ àta tó bá ti di pé ó ń gbé ta àwọn ọmọ yóò gbé sókòtò wá wọ́n dẹ̀dẹ̀ rẹ̀ ní dídẹ tí ó burú ju ti ìta àkọ́kọ́ ń lọ. kódà etí lára àwọn challenge sàn fèsì. ètò ìṣẹ̀lẹ̀ ní ìsinmi àárín ìwọ́sẹ̀. ayakun lọ́sà a ti ń gbìyànjú pẹ̀lú ìyá yẹn àmọ́ sẹ́mà ìyá tó ti rí pé irú àwọn tẹ̀ mú wá náà ọjọ́ orú ẹni tàná náà. bẹ́ẹ̀ ni. bọ́ǹtẹ̀ ṣe wà yìí ohun tẹ̀ fẹ́ gbọ̀ǹkankan àwọn náà ọmọ náà ti wà traumatized ó ti wà àtùnù kí ẹ kí n kí for now gbogbo tí wọ́n jọ máa kí káwọn òbí rẹ̀ má jẹ́ ọ̀sẹ̀lẹ̀ ni kí wọ́n support ẹ̀ kí wọ́n gbà bí ọmọ padà bí ẹni tí ò tiẹ̀ lọ lé ọkọ rí kí wọ́n mójútó pẹ̀lú ògùn ọlọ́run bá yóò rọ́kọ mi kọ́dí ìkíláàsì kọ́dẹ̀ mọ́ sí dáadáa mm. ọlọ́run wọn pààrọ̀ ìtọ́ dáadé tó lọ yọ pààrọ̀ rẹ̀ fún. Mm. ah mọ̀ yẹ tọ́kí lọ́ọ̀ yàrá يجعل له مخرجا ويرزق من حيث لا يحتسب ومن يتوكل على الله إن الله باله أمره so kádàrà ti dúró nítorí ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ náà pẹ́kọ̀ a ní solution ó ní solution torí nǹkankan ò sí nínú màbáyìí ẹ̀dá tó bá dẹ́dẹ́ òtìtì Islam ṣe solution rẹ̀ sí àwọn aláàjò láwàá lámúlò bẹ́ẹ̀ kò sí kó ó má jẹ́ kan ó ti dé òfin dénú káwọn òbí ọgbọ́n máa wọn gẹ́gẹ́ bí ọmọ kí wọ́n má yìí tú ìtẹ̀ ká ṣe dáadáa sí kí wọ́n dẹ̀ bá kó gúnlẹ̀ ká má rò pé torí ó ti lọ́dún kan rí wọn ó ti lójú ó lójú lóòótọ́ but kò rí nà kò rí nà torí àwọn nǹkan ní ọmọ abájà ní ìsìn tó yẹ pé tẹ́nibọ̀dì bá wá nísìnyí jẹ́kun kúkú tèmi náà torí àsìkò tí ń lọ là ọlọ́run fún mi jẹ́ atọ́fọ́mọ̀ kan nínú àwọn ọmọ ìyá ọkọ̀ tó ti fẹ́ báwọn nìsùn ó ti lọ bí méjì tàbí mẹ́ta ìgbà tí ẹlòmíì wá jáde wá àwọn òbí wò wípé a ọmọ olóòkọ làwọn ọmọ onílé ọlọ́nà làwọn àwọn èyí sì ìṣẹ́ tí ọ̀gbẹ́sìn yìí ó ti wá rí báyìí kádàrá ti dúró alhamdulillah ọlọ́run fún un lọ́kọ tó jẹ́ wípé nígbà tó fẹ́ kò tiẹ̀ tírì tiẹ̀ bí ìgbà tó jẹ́ pé ó ti lọ́kọ rí tàbí ó ti bímọ rí ó tírì tiẹ̀ ní bí ìgbà tó jẹ́ pé ọmọge lòun fẹ́ wọ́n ti bímọ ní wọ́n jọ ṣe pọ̀ bí ìgbà tó jẹ́ pé ọkùnrin náà bí ìgbà tó jẹ́ pé kò níyàwó ti tẹ́lẹ̀ ní ẹni tó kọ́kọ́ nínú kí ló dẹ̀fà ó rí ẹlẹ́sìn gidi tó gbẹ́sìn yẹ ọgbẹ́sìn ẹ̀sìn tó gbọ́yẹ̀wò ní tí ń bá àti ọmọbìnrin o àtàwọn èèyàn rẹ̀ àtàwọn èèyàn tiẹ̀ ní fi bá wọn lò kọba adẹ́dà kọmọ́dà rìn wọ́n yìí kọba àyẹjọ́ àwọn àwọn yòókù náà sí dáadáa ẹ̀sìn ní tó pàtàkì ń bẹ̀ kéése pé àwọn òjìjí tí wọ́n rọ̀ ká gbogbo àwọn nǹkan tí ń bẹ ńlẹ̀. ẹ bá ṣe gbìyànjú kìí ṣe tẹ́nì kankan tó tó tí wọ́n mú ara gánà fẹ́ sọ̀rọ̀. Jazakumullahu khairan. Àwọn sisters, wọ́n ní... Àwọn obìnrin ti gbára lé mọ́ ọlọ́run wọ́n nígbà wo lọkùnrin ó tó mọ̀ ó pé òun ti tó ìyàwó kejì fẹ́ àkọ́kọ́ àjẹsẹ́kù àsìkò àsìkò ó lè ní owó lọ́wọ́ kó jẹ́ ní tí ò lásìkò tọ́bánú ń ṣe àókèjì wọ́n fẹ́ kó fìtínà kóra rẹ̀ sínú fìtínà yìí ó lè lásìkò kó má ní kó má ní àjẹsọ́kù kó má fa wàhálà so ìgbà tí ó bá rí wípé ń tíyàwó kejì ní bùkátà sí òun òun ní lọ́wọ́ kọ́lá ń ṣe ara fún gbogbo wa kọ́lá mọ́ sí alẹ́ níyàwó kan now wọ́n ní tọ́kùnrin bá fẹ́ wá sí ṣé ó yẹ kó kọ̀nsídà àwọn òbí rẹ̀ àti àwọn tó ń jẹ́ bí àbúrò fún kó tó di pé ó mú ìyàwó kejì ṣé yẹ kó fi wọ́n sínú plan consideration. bẹ́ẹ̀ni ó ti fẹ̀yìn tó bá yẹ pé ìyá ń bá wọn gbé àjẹ́ tí ìṣe mùsùlùmí tó ń bá ń bá wọn gbé tó dẹ̀ jẹ́ wípé ìbágbé yẹn kò ní sí àjọṣepọ̀ tó dámára tí ó yóò gbalé fún mi ọ̀tọ̀ ni àbíbò náà ṣe fẹ́ ṣe gbogbo ohun ìrìnà ló gbọ́dọ̀ kàn fún níbi area financial responsibility ọ̀rọ̀ yẹn now níbi area financial responsibility lórí àwọn òbí rẹ̀ àti àwọn siblings rẹ̀ ṣé consideration gbọ́dọ̀ wà fún kó tó di kó múyàwó mi rárá táwọn òbí àwọn òbí àwọn òbí bẹ́ẹ̀ táwọn sibling bá ti dàgbà the only thing tọ́kàn lè ṣe ní pé bí ó ṣe ibi tí ó fi wọ́n sí táwọn náà fi mọ́tò bí pàápàá tó bí ò bá lè sapámọ́ ọmọ ọmọ ni wọ́n gbogbo kùkátà wọ́n ní àwọn frozen foods bí chicken àti turkey ṣó lẹ́tọ̀ọ́ ká jẹ wọ́n. ó dìpẹ́ lórí ibi tí máa ń bọ̀ èyí tí ń bá ń bọ̀ nílẹ̀ mùsùlùmí tí wọ́n tẹ̀lé àwọn kọ́ọ̀ì tí islamiyya ẹ̀yẹ́ lẹ́tọ̀ká jẹun ṣùgbọ́n èyàn èyí tá àmọ́bí tí tí ń bọ̀ kíyàn kó rárú fún náà ìbéèrè wá wípé àwọn ohun tí wọ́n máa fi retouch irun bóyá àwọn cream àbí relaxer kan wọ́n ní ṣe ẹ̀tọ́ wà fún mùsùlùmí láti lò tí ó bá ti ní change nature ẹ̀tọ́ wà kí ni islam sọ nípa ó pé kí wọ́n máa gé kéèkì níbi ìgbéyàwó ti mùsùlùmí kéèkì tí wọ́n jẹ àbí tí wọ́n wà kóra wọn títà tí wọ́n máa ṣe bí ti kí àwọn tí èsì tiwa tó bá yẹ kéèkì tí wọ́n jẹ ni kò sí tó burú ń ṣùgbọ́n tó fi di pé àwọn náà wá ń ṣe bí tàwọn tí ìṣe tiwa tẹ̀ṣẹ́ bùhùnù kí á kóra rọ̀ wọ́n ní ṣọ́bìnrin lè ṣe dreadlock náà ṣóbìnrin lè ṣe dreadlock irun kan ni tí bí kíyàn ó tángò irun kọ́ta kókó rẹ̀ ta ló fi jọ Bob Marley níbo ló wà Adáwọ̀ àwọn ará àgbèjọ ọlá àmọ́jọ wọn lókè Àwọn olùsíṣẹ́ kàmẹ́ta. Tí obìnrin bá ní ọ́tútù pé wọ́n fi jọ ohun fi tàṣábùsà. Òun ṣe tàṣábù ọkọ̀kùn ilẹ̀ láìkẹ́. Bẹ́ẹ̀ni sà, kó jẹ́ fi lẹ́kọ́kún. Kí ọ̀bá fi ṣe tàṣábù bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni sà. Ètò ápùnì ìsìn kí ní dí tọkọ rẹ̀ fi láìkẹ́ bóyá ó pípé bóyá ó jẹ́ kó rẹwà sí. oúnjẹ ó jẹ́ kó rẹwà sí. bẹ́ẹ̀ náà ni orin gígé ó gẹrun láti fi ṣe ìtàǹtà ìtà fún ọ̀fínú fún táwọn. náà ó yẹ ni gbàbí ó gẹrun kí ṣe tó wà nọ́mà pé kó pìnrin gẹrun but ó gẹ láti fi ṣẹ̀ṣọ́ ọkọ rẹ̀ dẹ̀ láìkì ẹ̀ bẹ́ẹ̀ fine bẹ́ẹ̀ náà lè ti deadlock náà wọ́n bá yẹ pé ké oríṣẹ́ tó ṣáàbù ọkọ rẹ̀ dẹ̀ láìkẹ̀ ṣùgbọ́n kéé ṣẹ̀ṣẹ̀ sí wa. yàrá kan lára káyọ̀ sorry to draw you back sir nípa question tí brother kan béèrè bẹ́ẹ̀ kan lẹ́ẹ̀kan nípa obìnrin tí ọkọ fi sílẹ̀ mo ní a similar case like that bí wọ́n pé mo fẹ́ béèrè ni pé ṣé every time náà ló mọ necessary kéèyàn lọ sí àyà láti lọ sí àríyá court ìṣàlẹ̀ bí ọ̀rọ̀ bá ti sọ́ra ẹ̀. tó ti ní legal backing ṣùgbọ́n tó bá yẹ pé wọ́n yanjú rẹ̀ àwọn lórí ìtọ̀nà ṣẹ̀rẹ̀ à tẹ́nu wọ́n dẹ̀ kò lórí rẹ̀ tí sábà ṣẹlẹ̀ wọ́n lè yanjú rẹ̀ láàrin ara wọn àwọn òbí ọwà ń bẹ hakama min alihi wa hakama àwọn tí wọ́n mòye nínú fámìlì tàwọn méjèèjì wọ́n jọ wọ́n ti sàì ṣùgbọ́n tó máa yẹ pé èdè wọn ò yẹra wọn tí ó fi wá di wàhálà because kìí ṣe wípé tí kíyà yẹn nìkan ni iṣu ṣé wọn ọ̀rọ̀ ọmọkùnrin báyìí àwọn òbí rẹ̀ gbogbo ẹ̀tọ́ tó yẹ kí wọ́n ṣe kọ́mọkùnrin yẹn ó ṣe wọ́n gbọ́dọ̀ máa ṣe lórí ọmọbìnrin àtàwọn ọmọ rẹ̀ méjèèjì wọ́n gbọ́dọ̀ máa ṣe torí kí ni ṣẹ̀rẹ́ àsọ̀ kí lọ́ba adẹ́rẹ́ àsọ̀ ó ní wàhálà ni mo rí ìdí lẹ́hùn wà kìsùwọ́tì ń nà ó ní ìdílé máa rò àwọn òbí ọmọ yìí ọmọkùnrin tí wọn ò rí má wọ́n máa mójútó jíjẹ mímu ọmọbìnrin àtàwọn ọmọ rẹ̀ àti tí ó wọ̀ ọba adẹ́dà ní bil ma'ruf wala mawludu lahu bi waladi wa ala àwọn wo àwọn òbí ọmọkùnrin tí wọn ò rí torí pé gbé àwọn náà wọ́n rẹ̀ àwọn òbí ọmọkùnrin ò rí gbogbo ẹ̀tọ́ tó yẹ kọ́ ọmọkùnrin yóò ṣe fún ọmọbìnrin yàtọ̀ ọmọ tó bí wọ́n ma ṣe alright okay kéèsì yìí tí mo fẹ́ ṣọ yìí yàtí kéèsì ọ̀fẹ́ woman like that tí ọkọ fílẹ̀ nígbà ara wọn wọ́n alìsúnà náà pé ọkọ̀ yẹn wọ́n bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ọkọ bẹ̀rẹ̀ báwọn káàkiri ó bẹ̀rẹ̀ sí ó di pọ́ bẹ́ẹ̀ tí ń tẹ̀ láwọn àfá oní jálàbí káàkiri torí pé wá rí ogun mọ́lẹ̀ sí inú ibi tí wọ́n ń gbé tó ti bẹ̀ sí rógùn mọ́lẹ̀ tó yẹ wá fáwọ̀ láàrin wa ti ìyàwó nǹkan ìyàwó láti wo nǹkan tó ń ṣe wá fi lélẹ̀ bó ṣe lọ nìyẹn nàbá rí wọn. ta ló fi lélẹ̀. ọkọ wọn dẹ̀ ti bímọ mẹ́rin fúnra wọn. rárá hmm? ìbára yẹn ò wọlé ó ti bímọ mẹ́rin fún un bẹ́ẹ̀ni tó o bá ní wọ́n ti bímọ mẹ́rin fúnra wọn tó ń sọ ní pé responsibility rẹ̀ wọ́n jọ máa pín gbọ́ ni èyí ṣe responsibility àwọn obìnrin o tó bá ṣe sàdákà ọkàn ṣe sàdákà ni ẹ jẹ́ kí n àbọ̀rọ̀ rẹ̀ sí ní nǹkan owó tó bá délẹ̀ náà kábílẹ̀ pa gbogbo ẹ̀ papọ̀ responsibility ọkọ ni o tóbìnrin bá wọ́n pé tó bọ́kàn fẹ́ sànú ọkọ mi tó o bá dẹ̀ ti fa obìnrin mára kò sí tóbìnrin ò lè ti sànú ọkọ

wọ́n gbọ́dọ̀ mójú tọ́mọbìnrin. so ohun tó tẹ̀lẹ̀ rí pé eventually ọkùnrin yẹn lọ wọn rí mọ́ òyàwó lọ sọ́rọ̀ ó ti di four years advance wọ́n tẹ̀ wá recently pé ilẹ̀ haúsá ló wà ó ti wá fẹ́ lómìn ìwọ̀n ó ti bímọ gan so ìkan lára àwọn àwọn méjì lára àwọn ọmọ tí ìyàwó tí ó bí nígbà tí ìyàwó lè kóòkù nípa títọ́jú àwọn ọmọ nǹkan kan mọ́ so relation ọkọ so wọ́n lọ fi méjì sí the smallest àwọn tó kéré jù méjì wọ́n fi sọ́dọ̀ ìkan lára relation ọkọ ìkọ́ ìyàwó yẹn ó ní iṣu pẹ̀lú infertility so kò bímọ wọ́n fi méjì sí wọn so wọ́n sàn kó bá mọ́ sí gbogbo ẹ̀bá yẹn so obìnrin yìí nìkan ló ń pèkí àwọn ọmọ méjì tó wà lọ́dọ̀ wọ́n ti ní ìsọdọ̀ àwọn òbí ọkọ òbí ọkọ òbí eh, relation sá ah. iṣẹ́ òbí ọkọ wọ́n sá relation Then, hmm. so wọ́n sá eventually recently wọ́n á nípa rí ọkọ ní ilẹ̀ haúsá ó ti marry ó dẹ̀ ti di bímọ mi so obìnrin wa ní pé òun ti tán tí òun fẹ́ fẹ́ ọkọ mi nígbà tí òun rí ọkọ fọ four years so kí ni kan tí wọ́n ṣe ń sìn so àwọn advice ni pé ó lọ sí sharia court ọ̀tọ̀ ní pé ó ń bá lọ sí sharia court nísìnyí kí ni nǹkan tí ó fẹ́ happen nígbà tí èèyàn tún lẹ́kọ̀ọ́ fẹ́ happen ni pé yóò legalize rẹ̀ àwọn sharia court wọ́n dúó on behalf of ọba adẹ́dà tó jíṣẹ́ rẹ̀ sọ́rọ̀ àlọ́sọ́lá láti ratify gbogbo tí láti fi tú ọmọ ọlọ́mọ lẹ́kọ̀ọ́ kwẹ́sà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ní sẹ́yìntà ní pé sọ wípé kò dẹ̀ ṣe ẹ̀tọ́ kwẹ́sà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní pé ọkọ ó ti wá wá ó ti wá mú àwọn méjì tí wọ́n fi sí ọ̀dọ̀ iléeṣẹ́ rẹ̀ ó ti wá mú àwọn ọmọ yìí ó ti mú lọ sí ilẹ̀ haúsá ó ti mú ọ lọ sí ilẹ̀ haúsá pẹ̀lú ọmọ tó bí lọ́hùn. tó túmọ̀ sí pé wọ́n lè trace ẹ̀ nìyẹn. Eh, yes ṣòtò wá nẹ́sẹ̀sì sí pé obìnrin ẹni tó bá fẹ́ fẹ́ gan kó make sure wípé àwọn yanjú rẹ̀ ní ṣèrákọ̀ kí wọ́n clear slate yẹn tó ríro ọkùnrin bá ń gbọ́ báyá ní sọ sọ pé o ọkọ ìyàwó tó bá wọn tó bá lóun ọkọ ìyàwó tó fẹ́ tọ́ so ló fi jẹ́ pé ọ̀rọ̀ wa gba pẹ̀lẹ́pẹ̀lẹ́. wèrè ni ó ní jùnú nù nǹkan ti ta sí lọ́pọ̀lọ́ ni èyàn náà mẹ́ ìṣerú gbogbo orú nǹkan so kò dẹ̀ sẹ́ni tí ó lè ṣe ṣẹlẹ̀ sí kò sí ẹni tí ó lè ṣẹlẹ̀ sí kọ́lọ̀ mọ́ sí ọ̀rọ̀ wa bí ó ṣe bí ó ṣe bá ní tó so tó bá ti dàbáà ojú ọ̀nà tí ṣeré àtọ́ àlẹ̀ ní kọ́mọbìnrin kó tètè tọ́ kọba adẹ́dà ó lè bá àtìlẹ́yìn torí àtìlẹ́yìn ọba adẹ́dà nìkan ló nídìí o tí sùúrù bá ti ṣẹlẹ̀ yìí tọ́ba ti látìlẹ́yìn ọba adẹ́dà gbogbo aburú tí ọmọkùnrin ẹ bá fẹ́ fi kàn ọba adẹ́dà ní ọba wéèbọ̀ torí tí sùúrù bá ti ṣẹlẹ̀ tẹ̀lófin ọlọ́run ọba security rẹ̀ nù ọba ti rí security yẹn ṣe gbogbo yòókù ti fúyẹ́ àìdá ọkùnrin àbóbìnrin má yìí má kọjá ọgbà ọba àjẹ́dà Naam, jazakumullah. Naam, question tèmi òun ni pé nípa àfikún nípa sí question tí àwọn àfáà béèrè. Wípé ọkùnrin àti obìnrin tí wọ́n ṣe nìka lásìkò tí wọ́n wà ní school. Sògbà tó wá yá bóyá torí ìdí kan àbí ìkejì bàbá wa ní ohun fún ọkọ ohun fi ọmọ òun fún ọkọ yẹn mọ́ irú èsì wo ni kí irú ọkọ bẹ́ẹ̀ kó mú wọ́n ṣe ákùdù ńgbà tí wọ́n na. jẹ́ student ó dẹ̀ ló ń fún un lọ́mọ

òfin ẹ̀sìn nípa ìmáa ṣe sọ̀lá nírú àyè báyìí tí àyè imam tí ó pẹ́ ju ti àwọn máàmù lọ. kọ́ má sí bẹ́ẹ̀ ló dáa jù kó má sí bẹ́ẹ̀ òun ló dáa but tó bá wà ń bẹ̀ kó má ga kó má ga jù kò ní sí nǹkan kan ṣe pẹ̀lú òun òjíṣẹ́ lọ́sọ̀lá àrà sọ́dà ó kírun lórí mẹ́mbà tọ́gà láti fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn sàádé lọ́jọ́ láàánú tó bá jẹ́ pé ìkírun lórí ibi tọ́gà ọba àrùn jẹ́ ni òjíṣẹ́ lọ́sọ̀lá àrà sọ́dà mọ̀ ní fi tọ́ba àrùn jẹ́ ṣe àpèjúwe láti fi kóra ró níbi wípé kí màmú má rò pé bí ìgbéraga àbí irú nǹkan báwọn àfẹ́kó sí mbẹ̀ but tó bá wà ń bẹ̀ tí ò ga jù wọ́n ní kí wọ́n filẹ̀ but àwa ń gbèrò láti wú ilé ẹ̀ eh, but tí ó ń dá dúró nǹkan bí méjì mẹ́ta kọ́ọ̀tì wíwú rẹ̀ àti bá ṣe tún ṣe padà tí ò fi ní bá a ń ṣègbìyànjú lórí rẹ̀ ẹ̀ṣẹ̀ kọ́sìtì tààdẹ̀rí tí ó bá tí ó bá ilé iná mú ok gbé wá fún wa gbé wá fún wa mọ́ ṣe ń gbọ́ lẹ́nu rẹ̀ nísìnyí gbé wá a lọ bá na torí pé kí ni ẹni tí ọba adẹ́dàbí ṣe sábàbí àti kọmọsáráṣì kọba dẹ́dà kọjẹ́ kó tán rẹ̀ kó ṣe dáadáa fún kọ máa fàgò rẹ̀ sẹ́yìn ẹni tó ní standard ẹ̀yìn náà rí bí gbogbo masjid sẹ́yìn ẹni tó ní standard ní pé anything kó ráàlì mọ́ra wọn kó ṣe pé kínní in fact ọmọ ń sọ pé kẹ́nìbọ̀dì má dà sí òun ọ̀wà máyà ọlọ́run dẹ̀ ń bá gbé kọ́lọ́ mọ́sà àbágbé délẹ̀ gbogbo gbìyànjú tí àwọn ọmọ ìyá náà ń sí ń bẹ̀ kọ́lọ́ ọba kọ́mọ́sí ládàá rẹ̀ dùn wọn kọjá ká bá níbi tó lérè so mú kọ́ọ̀tù wa àwọn àti mọ́mọ́ á yí ròrò lórí rẹ̀ á dẹ̀ lọ bá rí pé kọ́ọ̀tù ti ṣẹlẹ̀ báyìí báyìí báyìí ni torí di látàn tí <laughs> àjọ sọ̀rọ̀ mú ní ọkàndèmí ni ó rí pé wọ́n ti mú onímọ̀pọ̀ lọ́wọ́n bá bẹ̀rẹ̀ mú sọ̀rọ̀ mo gbọ́ tiẹ̀ wọ́n náà dákun gbọ́ tèmi so ẹni tó wá sọ bá so tí ẹ̀ bá wá sọ pé òun ò Islam ọ̀gọ́ àwọn so làbí ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́lọ̀ ọba kó gbàgbé pọ̀. ní ipa ìbéèrè tí ẹ kọjá wọn aláwọ̀ kan ẹ̀ lórí democracy sọ́ra àti olórí. so mo. àti ìjọba tó jẹ́ wípé kò lo ṣẹ̀ríà. <laughs> ní níbi ẹ̀ ń sọ̀rọ̀ mọ́sálásà lẹ́ẹ̀kan yẹn ẹ̀ẹ́fẹ́ pé mo agree pẹ̀lú fáìdì yìí bọ̀ nígbà míì mo máa ń rò ó nínú orí mi ní àwọn tí wọ́n ní fáìdì tí àáfà yẹn ń sọ lẹ́ẹ̀kan yẹn wípé tó bá jẹ́ wípé ọ̀rọ̀ tọ́ra pẹ̀lú lórí tó bá kọ̀rọ̀ tawhid ni kó yẹ kó ní evidence bọ̀ tó bá yẹ pé kì í ṣe ọ̀rọ̀ tawhid àwọn àpá ilé sọ pé alèlò mọ́síláhà àbí ànìkan ní pé fásitì kan láti ṣe náà kọ́dún fẹ́ ìjẹ́kẹ́ ìṣàlàyé fún mi dáadáa ń bẹ̀yẹn òun ní pé nínú situation ti wáyé torí pé màá gbọ́dọ̀ àwọn afáńgbà míì tí wọ́n fẹ́ sọ̀rọ̀ olórí fún wa láwùjọ wa wọ́n sọ̀rọ̀ máa ń mọ̀rọ̀ Hajjaj fún Yusuf wa lórí ìpèmí màá máa wọ pé ọ̀rọ̀ Hajjaj Yusuf kò wá wa. ẹ torí sílẹ̀ akáyè rẹ ma. so àwọn afáà ti wẹ̀ lákàyè wọn kún ju lọ. sà.

kólúkálùkù ó ṣe tiẹ̀ hmm. sọ ma pé ntọ́hún sọ jẹ́ sí tí ní. na mú gbọ́ yé. bóò ni òsè ní anarchy situation tó ṣẹlẹ̀ níbi ọ̀sẹ̀ kan kò sí kò sí. torí pé kí ni púpọ̀ àwọn tó ń rò wípé wọ́n sọ pé àwọn náà ń pariwo ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn yìí ní olúkàmùkù tẹ̀lé ó dìgbà ọ̀tọ̀ ni tó lúkálùkù ti tọ́lọ́mọ èdè ènìyàn ni wọ́n èyí táwọn rí wípé à ń rí ẹ̀sìn ṣe lábẹ́ rẹ̀ tó dẹ̀ jẹ́ wípé látara rẹ̀ dáadáa táàrí tí ó kọjá burú tí ó ṣẹlẹ̀ lọ tí kò bẹ́tà kan rí tèmi ó bẹ̀rẹ̀ bárúkà máa fi ìyẹn ni position sheikh nasir dan albani sheikh abdulaziz bombaz sheikh fali bin ọ̀sẹ̀ ni rahimahullah alamata wa'azi now tó tọ́jọ́ jẹ́ pé wọ́n rí ilẹ̀ jù wá lọ gbogbo àwọn tẹ́ máa ń sọ pé ẹ ọ̀rọ̀ àfáà nìyẹn ẹ̀kẹ́ àwọn wo làáfáà wọn níbo wọ́n ti gbọ́ yé kí ni soundness jẹ́ lẹ́sọ pé wà fáwọn táàfì ti ọ̀rọ̀ àwọn ẹni ìdánù tí ò ní jẹ́ pé ìfẹ́ inú wọn là ń tẹ̀lé ṣé ká vote àbí ká mọ̀ vote sheikh muhammed ẹ̀sìn àlàyé wọ́n mú ọ̀rọ̀ kan wá tó jẹ́ yí pé olúkálùkù sá sẹ́yìn kí lọ́rọ̀ tí a mú wá wọ́n ní téèyàn bá ti sìnà sí àṣà pé kọ́mọ̀ rẹ̀ jẹ́ náà wọ́n tí ó jáde láyé jẹ́ náà báyìí ọ̀ràn yẹn nílé lórí ṣùgbọ́n ẹ̀sẹ̀ sìnà ọ̀tọ̀ àbíbẹ́ẹ̀kọ́ sísítẹ̀mù yìí èsì sísítẹ̀mù wa ṣé kákáwọ́rọ̀ ṣé ìkáwọ́rọ̀ yẹn dáadáa ni wọ́n fà fún wa ní àbá burú níbo ni wọ́n ti káwọ́rọ̀ tí àtúbọ̀tán rẹ̀ dá a lè mú example wa church net àwọn mùsùlùmí ní apọ̀jù àbíbẹ̀kọ̀ wọ́n ní sísẹ̀mù èsè sísẹ̀mù wọn wọ́n káwọ́rọ̀ àwọn olórí burúkú bọ́ sípò àwọn òní wọn kọ́kọ́ yẹn jú wọ́n ń pa wọ́n bí ẹ ń pa ẹni tó bá máa cases tó ṣẹlẹ̀ ní Bosnia kò tí ẹ̀ ní wo kò ní dábàá gbogbo wọn àwọn ọ̀nà táwọn èèyàn dábàá yìí pé àwọn kọ́lọ̀lá kọ́lọ̀ rọ̀sùlù àwọn gangan ni wọ́n ń dá fìtínà lẹ̀ ẹ jẹ́ ká kúkú yẹnjú àwọn ní fìtínà iná wọ́n pípa gidipa wọ́n máa dú àwọn yàrá yìí wọ́n ṣẹlẹ̀ lẹ́rẹ̀ pẹ́tẹ́ kò wá síbi tó ti ṣẹlẹ̀ nínú mọ́ tí èyẹ yìí pé kọ́ọ̀tì rẹ̀ nìyẹn tí ọ̀nà sáǹgbà yìí nìkan so wọ́n wọ́n tí wọ́n ń sọ yìí pé kankan ọ̀rọ̀ nǹkan kan wọn ìtọ́lọ́wọ́n ọba ṣe ní òṣè tẹ́yìn ògbò ti kó sínú àkídà tẹ̀fúwìt so ìdí wọn ń sáájú wọn wá lè kó sí ní ojúlówó lọ́nà tó léwu gan èyí ẹjẹ sí ìdára sọ pé náà sọ pé kí àwọn àbá wa kan wà lọ sí senate

Soviet Union àwọn ọmọ ìyá wọ́n lọ fíìsìtì wọn nígbà wọn lọ fíìsìtì wọn ẹni tó jẹ́ minister of kufro minister wa fún kufro kí ni iṣẹ́ tiẹ̀ bí ó ṣe ṣègbìyànjú tó yẹ pé gbogbo táwọn ń ṣe ní Soviet Union kò ní tẹ̀lé tẹ̀sìn ẹ̀sìn kankan minister of atheism náà ni wọ́n tẹ̀lé mínísítà ti mójútó bí wọ́n ṣe kàtíráìdì gbogbo àwùjọ tí kò ní ní ọwọ́ ọlọ́run ọba nínú àsìkò òun wá tó àwọn ọmọ ìyá wa fẹ́ ṣàdùàlà wọ́n bá rí tó náà gbọ́ síwájú òun náà ṣàdùàlà mínísítà wọ́n dákẹ́ wọ́n jọ ṣàdùàlà tán wọ́n fẹ́ kírun ọ̀kan náà àwọn ọmọ ìyá ṣáájú òun náà ṣáájú wọ́n jọ kírun nígbà wọn sálámà tán wọ́n wá béèrè lọ́wọ́ rẹ̀ ṣé nínú àwọn ète yín leléyìí náà ó ní kì í ṣètè ó lè tè dẹ̀yìn tóun ò bá gbapò yìí tí kèsì yìí bá gbà àwa mùsùlùmí ni wọ́n fi oró rẹ̀ mọ́ ṣùgbọ́n tóun bá gbà òun ó fi dẹ̀lẹ́kẹ̀ fáwọn mùsùlùmí kẹ́ fi go underground torí condition táwọn wà kò lè lọ láéláé sọ́dọ̀ láéláé sọ́dọ̀ láíláí tó fẹ́ jìnà mọ́dà lẹ́yìn ló fi jẹ́ pé àwọn èèyàn jáde lábẹ́ wọn tọ́jẹ́ yí pé Islam wọ́n ṣe wà ní ìta nígbàtí wọ́n kọ́kọ́ fi yẹjú gbogbo ẹ̀yẹn abáwọn kan pàdé wọ́n wá sọ́dọ̀ bàbá fún bá sọ̀hánàlá ní ẹ̀fẹ́kì pé kí Islam wọ́n sì tún wà lágbègbè wọn ẹ̀mọ́ pàápàá tó àrẹ̀bíyà rẹ̀ dáìsìlẹ̀ ó ń mú àwọn àdíláwà nínú ẹ̀rọ ẹ̀sìn kankan àwọn abẹ́rẹ̀ pé bóòlù ẹ̀sìn sí à ó ní kó ṣe kí mùsùlùmí ó ṣe náà ni àwọn go underground àwọn kan dẹ̀ wà nínú system tí wọ́n ń fáwọn ní coverage tọ́lọ́wọ́n bá fi mú àkóyọ wá fáwọn báyìí bó ṣe sọnù káàkó pé ẹ̀jẹ̀ àtàwọ̀rọ̀ kìí ṣe yìí nìkan àwọn alákọ̀ọ́jù stakeholder bá sọ wípé òun ọkà ọrọ̀ so make sense ló fi jẹ́ pé sórí gbogbo ń tọ́bọ̀ ọ̀rọ̀ ṣe wọ́n wọ́n wọ́n lórí rẹ̀ àbọ̀ ọ̀kọ́ àníná aká àìmọ̀ wọn ara ẹni ìfẹ́ ẹnu àti ibi téèyàn ò tí ì dé kọ́ máa gbéra rẹ̀ láti kó bá gbogbo àwùjọ mùsùlùmí kọ́nà ọba má bàjẹ́ àjẹ́mbẹ̀. nǹkan tó yẹ kí n béèrè ìbéèrè yẹn hmm. bẹ́ẹ̀ ṣe dáhùn yẹn náà ni mo ṣe máa ń lò fi ń ṣẹ̀sìn hmm. bọ̀ nígbà mi ọ̀rọ̀ àtẹ́gbẹ́ tẹ́lẹ̀ mi bá sọ̀rọ̀ a máa jí sọ bèèyàn. ló fi jẹ́ pé kẹ́yàn mọ́ màjẹ̀ ìsìn sọ kẹ́yàn màjẹ̀ ìsìn sọ ok ọlọ́kùnrin bá wá sí masjid nínú àwọn tí ẹ feeling fún boko haram kìíní ẹ̀ ara àwọn ní tẹ́lẹ̀ mara pẹ̀lú èmi ò lè mú sùúrù jẹ to tó lè mú sùúrù ẹ̀ èmi ó èmi ó dì pẹ̀lú ẹ̀ afọ́nàwọ́lá ọ̀rọ̀ àrùn torí kò lè mú sùúrù rẹ̀ lóòótọ́ bọ́tà àfihàn àti nínú ti túbá tọ́sọ̀ yìí pé gbogbo tẹ́ ẹ bá sọ fún un kò lè gbọ́ ẹ mọ́ ìwé sáàmà ara yìí torí ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀gàn bí kèsìrí lọ́kà yìí fún. sọ ẹni tó ń wò yí pé ìfúnpinpin ọkàn rẹ̀ àtọkọ́dọ̀ rẹ̀ ó ní fi ń gbọ́rọ̀ bọ́ọ̀lù ṣe fẹ́ wani takasa ilá hawa fa'adallahu láàrá ilé wa khatama ala sami wa basari ọba adẹ́dà ni wọ́n mọ̀ yá dì ìmọ̀ bá dì lọ ta lọ fẹ́ tọ́sọ́nà èèyàn kan máa ṣàdúrà ní pé ìwọ ọba adẹ́dà ìwọ ló lè lálóyè lálóyè tó fi jẹ́ pé ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà tó ló fẹ́ lọ jọ́ ìwọ̀n ta ṣàlàyé fún òwò yìí pé àwọn eléyìí agent Saudi wọn gbọ́dọ̀ tó lọ náà yìí but alhamdulillah àfihàn ọ̀padà ọ̀padà sẹ́yìn ó tó bá ọlọ́run bá dẹ̀ ọlọ́ọ̀bá jẹ́ kí ó yànjú dáadáa nìkù kọ́lọ́ọ̀ má dọ̀rọ̀ wa rú náà Àwọn òkúta fi lè ṣe ọlọ́run ó ṣe rọrùn, ọlọ́run gbà lẹ́sìn, ibi tá bá ṣe ní sí ìkọlọ́run bà kó kó fún ní jíwọ̀n. Jẹ́sọ́kùn lọ kàí. Wọ́n ti lákùnrin ti jẹ́ bẹ̀. Mo fẹ́ pèrè pé ìgbà wo ni Mùsùlùmí tó lè apply fún DNA? Mo ní kéèsì kan fún DNA, DNA DNA ribonucleic acid na DNA DNA DNA test Me TV. Me mi rí náà ni mo sọ mi rí tó lè mú mùsùlùmí tara rẹ̀ bọ́ ìṣòro ìṣìn ok náà ok ìfọ́jẹ́ kí n bẹ́ẹ̀ ni pé kéèkàn wà ọkọ àtìyàwó hmm ọkọ ṣe tọ́lá fún ìyàwó ẹ̀ wọ́n ṣe tọ́lá fún ìyàwó ẹ̀ ìyàwó ṣe ìdà ó parí ìdà ẹ̀ bó ṣe parí ìdà ẹ̀ ó fẹ́ lómi before six months ìyàwó bímọ ọkọ tẹ́lẹ̀ ọwá dìde ó kílè pé olómọ yẹn ta ló ní òun lọ́mọ ọkọ tẹ́lẹ̀ ó ní wọ́n ti ṣe ìdà nínú ilé ẹ̀ bẹ́ẹ̀

méjì àná wa bí a witness pé ọkọ títẹ́lẹ̀ yẹn ló ní ọmọ. kí ni evidence wọ́n jẹ́ fi ṣe witness. so the the the court of first instance àwọn wọn wọn give judgment in favour of the former husband wọ́n wá appeal but ní appeal appeal da judgment yẹn nù wípé the new husband ló lọ́mọ. ló lọ́mọ bẹ́ẹ̀ so one month and the minimum gestation period nínú Islam wa ipe is between five months and. tó dẹ̀ tó dẹ̀ ṣẹlẹ̀ láàárín àwọn tàdé ọmọ tó bí obìnrin tó bímọ before kó tó di wípé uh, oyún ò pé bí kò pé tó kò tó bí seven months ìgbà tí wọ́n rèézẹ̀ tó di wọ́n fẹ́ ṣe hádùn fọmọbìnrin ẹ̀yìn rárá kò lè jẹ́ bẹ́ẹ̀ torí haulaini káàkiri ó jẹ́ oṣù ọdún mélòó ní ó dẹ̀ ní wàhámlùhù wáfi sọ́ọ̀lùhù kí ló ń tẹ̀lẹ̀ ya kúrò ha? lọ́la fún mẹ́ṣàrà tàà yọ 24 kó nínú nínú 30 nǹkan 6 àkọlù alhamdulillah alhamdulillah so kí ni wọ́n tán ṣàkọ́ ìgbà tí ilé bá déwájú àwa bẹ́ẹ̀ a máa fẹ́ lo bẹ́ẹ̀ pé wáì tún à ṣe lọ fún DNA bọ̀bọ̀ ìní kéè tó bá jẹ́ pé nǹkan kan sẹ́kù táàfì yanjú ọ̀rọ̀ ẹ̀dá yàtọ̀ sí tí ọlọ́run ọba fi rán òjíṣẹ́ náà sàásálàmù ni tó bá jẹ́ kó sẹ́kù ọlọ́run ọba ò ní ṣe lánàá bí gbẹ̀yìn ẹlòmí ò tún wá lẹ́yìn rẹ̀ torí wípé àwọn tí wọ́n ti kọjá lọ nǹkan ṣìṣẹ́kù tí wọ́n ò lè tí wọ́n mú wọn ò lè mójútó lọ́ba adẹ́dà fi ní kó jíṣẹ́ lọ́fà àtìlámù ọwá ọwá ṣe lópin ànẹ́bì kí lọ́ba adẹ́dà wá sọ ó ní máa fọ̀rọ̀ náà sí kìtàbì mi ṣe ìbára yẹn gan lóògàtàn ó ní ìtumọ̀ tó pọ̀ ń bẹ̀ nǹkankan lè tó fi ìrìnlẹ̀ òmóòmù ni kò sí nǹkankan tó kù nínú àlàyé sáàsì tí ló yẹ tuntun parí ó ní láyé àti yìí ìbátẹ̀ ìbẹ́yìn yẹlé wẹ́lá mìnàkàtì nǹkankan ò ní wá níṣẹ́jú rẹ̀ o nígbà tó jíṣẹ́ lọ́sàásùn láwọn àlàyé o àbígbà tó bá wá lọ tán tí ó wà tí illa jinaka bilhaq wa hasan tafsira wọn ò ní mú iṣu kankan wá bá ọ bí ìbá ṣe ń pé a ṣàlàyé rẹ̀ yékéyéké fún ọ pẹ̀lú òdodo àti ìdáhùn tó jẹ́ pé kò sí ìdáhùn tó tún lè gbó níwájú rẹ̀ mà hasan tafsira àlàyé tó ẹ kókò sálàyé tó lè dún wájú rẹ̀ mọ́ àti ṣe pọ̀ so <laughs> muslim àwọn muslim bàyà ní wípé kí wọ́n torí ẹ́fẹ́ǹsì wọn náà ní wípé kí wọ́n stọ́dí òfin wọn yẹn láti ti mọ àbùkù tí ń bẹ ń bẹ kí wọ́n fi jẹ́ kí ayé ọmọ wípé kèé sòfin èyí tó jófin gidi gangan lè kí wọ́n wá dúró wọn dáadáa lórí rẹ̀ jẹ́ wọ́n ti bá wọn lọ wọ́n ṣègbìyànjú kọ́lọ́wọ́n bá kọ́ bá àgbà ṣe fún wọn náà pàápàá jùlọ India eh, Pakistan Sudan gbogbo eré àbáwọn eh, kọ́lọ́wọ́n bá kó bá wa kọ́ máa kọ́ àwọn ọmọ ṣe kọ́dẹ̀ máa fún àṣẹ. Is there any Allah at all hmm? in Islam? Béèrè Netflix, máa consult àwọn àfáà kí ń bèèrè lọ́wọ́ wọn pé sáà lè rí opportunity fún un سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيت وعلى ازواج ذريتك كما صليت على ال ابراهيم انك حميد مجيد máa ṣe lọ yẹ̀wò nímọ̀ lọ́dọ̀ afá Imran ẹlẹ́à afẹ́sọ́lá ọ̀rọ̀ àwò àtàwátà lílọ àtàwátà ẹ̀sì tàbá lílọ náà ká máa ṣàdúà kọba rẹ̀ falbarka tó pọ̀ sí Eh, àti tiwa náà àti ìtàǹbọ̀ àti náà gbogbo ẹ̀ bá ń bá kọ́lọ́wọ́n bá kó ìdùnnú tó ṣubú láyọ̀ fún kọ́lọ́wọ́n jẹ́ ó kalẹ̀ kó dẹ̀ jẹ́ ó ní ọ̀wọ́ rí lẹ́yìn náà kó dẹ̀ fi oore náà kó fi ka ẹnìkọ̀ọ̀kan wa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.